ọmọ Ìbàràpá lápapọ̀ ẹ jẹ́ adúpẹ́ lọ́wọ́ Akin ọmọ ọmọ Yorùbá lápapọ̀ tìlé tó kó ẹ̀mí àbọ̀ ẹ̀bá nkọ́mọ Adéyẹmọ Chief Adéyẹmọ Ìgbòho orúkọ ńlá tí ń jámọ̀ láyà bíi àrá orúkọ tó ń dẹrù bo lórúkọ gan-an ọmọ Yorùbá ẹ má sùn o torí pé bùrà a kò lè fojú kégbodò láyé títa ríro lẹ̀dá ń kọlà wúrà tó máa dán alànà kọjá dandan o ọ̀wọ́n irin ní má bẹ̀rẹ̀ wọ̀nà ẹ̀dá kan ò lè ṣì wá lọ́nà mọ́ ẹjẹ́ àfìmọ̀ṣọ kan ká lè débi re ẹjẹ́ àjọ gbárùkù ti Sunday Ìgbòho Ìgbòho ṣá ọmọ Ìgbòho mọ̀rẹ́ nílùú alágbàdo òde ọmọ atapẹ̀tẹ̀ wọnú omi ọmọ gègèlè wodò sànyà ìsànyà ò rẹ́ràn bàbá yín láàrin ìdí omi kò sínà ń kán sí yín lẹ́nu ọmọ òkúta mẹ́ta òkè gbòó ìkan ń ṣe yín ní dábọ̀dàbọ̀ ìkan ní mọ́ rọra mọ́ rọra ìkan tó kù nígbà tí wọ́n ò mọ̀ gbòó mọ̀ rẹ kí ló dé gbòó mọ̀ rẹ sí ọmọ òpópó sanran ìgbàgede gbòó sùn wọn lálà ìsín bẹ̀rẹ̀ wọn ní kó ní bẹ̀rẹ̀ ó máa kó bẹ̀rẹ̀ lọ ẹ̀sìn òní bímọ méjì ní gbòó mọ̀ rẹ bẹ́sìn bá bímọ méjì ní gbòó áfíkan pọ̀pọ̀ sí amúkan yòókù bọ̀ sànyà àtúmúyà rẹ̀ tí ò lọ́rọ̀ gbọ́ àfiṣẹ́rù wálé wàrà mòjé ọmọ onílé ọ̀la àwọn àjòjì tó ń ṣe ségesège tọ́láwọn ò ní bomi kó sí mu wọ́n láwọn ò ní bomi sàn ìyàwó ẹsẹ̀ ìgbà tójú kòfìrí ń kọ́ gbogbo wọn náà sáré bomi kó sí mu wọ́n sì bomi sàn ìyàwó ẹsẹ̀ ọmọ abẹ́rẹ́ mẹ́ta òde ayé ọ̀kan ṣẹ́ ọ̀kan tẹ̀ ọ̀kan tó kù ní gbogbo ayé ti ránṣọ kiri gbogbo ọmọ Yorùbá Sunday Igboho onírèlẹ̀ láéláé torí àbá lásán nìkan ń dá òkúta ò ṣe gbé fún wọn o ìmọ̀ràn lásán ni ti balùwẹ̀ kò pọ́sibú kò dòdò láyé ń bí ó kún díẹ̀ kí domi láéláé tán mi lè domi Sunday Igboho arógun má ti dí tó ń jà fẹ́tọ̀ Yorùbá ní tilé tó po. ìgbà ọ̀tun ti dé ọmọ Odùduwà. àsìkò ọ̀tun ti dé ọmọ Odùduwà. kò tẹ̀lé àmẹ́yàmọ́ ọmọ Odùduwà kò sẹ́lẹ́yàmẹ̀yà mọ́. ọmọ Odùduwà àsìkò ti tó àsìkò ti tó láti gbára wa lọ́wọ́ ìjọba amúnisí o. àsìkò ti tó ọmọ Odùduwà. àsìkò ti tó ọmọ Odùduwà kò sẹ́lẹ̀sìmẹ̀sì mọ́. ọmọ Odùduwà abẹ́lẹ́yàmẹ̀yàmọ́. ọmọ Odùduwà àsìkò ti tó àsìkò ti tó láti gbára wa lọ́wọ́ ìjọba amúnisí o. ọmọ Odùduwà rìpọ́blìkì asọwasọwọ asọwọsọmọ asọwọsálàfíà àìkúbalẹ̀ ọ̀rọ̀ àfẹ́lẹ́yàmẹ̀yàmọ́ àfẹ́lẹ́sìmẹ̀sìmọ́ àwọn ìjọba wa ara wọn nìkan náà jà fún ẹ jẹ́ ká jọ gbé rìpọ́blíkì láwùjẹ́ Odùduwà rìpọ́blíkì ẹ jẹ́ ká jọ gbé lárugẹ ó lè san wá sówó kó lè san wá sọ́mọ asan wá sálàfíà àìkúbalẹ̀ ọ̀rọ̀ a ní àsìkò yìí ti tó ọmọ Odùduwà àsìkò yìí ti tó sẹ́. ọmọ Odùduwà. àfẹ́lẹ́ yàmẹ̀yàmọ́. ọmọ Odùduwà. àfẹ́lẹ́ yàmẹ̀yàmọ́. ọmọ Odùduwà. àsìkò ti tó àsìkò ti tó láti gbára wa lọ́wọ́ ìjọba polisi o. ẹ jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ àwọn gbogbo àgbààgbà Yorùbá látòrí emeritus professor. Banji Akintoye comrade mi Victor Taiwo olóyè Sunday Igboho ẹ bá mi tọ́jú bàbá tèmi ààrẹ Gani Adams àti gbogbo Yorùbá akíkanjú ọmọ Yorùbá tó wà lókè òkun látòrí Mr. Adébóyè Adépọ̀jù ọmọ òjòpá. Ìyá àtúndé ọmọ òjòpá. Àgbẹ̀ àgbẹ̀ ọmọ òjòpá. Àgbẹ̀ ìfẹ̀sọ̀ ọmọ òjòpá. Àsìkò ìfẹ̀sọ̀ Congratulations, Katrina. They heard you. Yes, indeed, they heard you. You came out to tell us that the 2023 election, you find it fascinating. You find it fascinating that people were killed. You find it fascinating that people were injured, people were harmed. You find it fascinating that results were being changed. You find it fascinating that violence was brought into the election. Well, they've heard you. They've heard you loud and clear. And the gubernatorial election, they unleashed more violence. More people have been killed. More people have been harmed. More people have been disenfranchised. More people have been refused to perform their civic duty. The same thing that you not accept in your own country. You come to our country and you sit down, you're fascinated by an election that is mad with violence because of course, it's, it's, it's a horror film you can watch live happening. Again and again and again we have stand. This double standard, this two-faced standard, we do not want it. You sit in your prison little countries, you have election where people are free to go out and vote, where nobody is afraid for their lives, where nobody is killed when they go out for election, and then you come to our own place, you accept a minimal standard, you're okay with, oh, a few being killed because those few are not part of your families. Those few are not your citizens. We do not need handouts from you. We do not need handouts from, from these nations. You sit down, you constantly want our country to be down, you want our continent to be down, so that you say, oh, we sent them five million pounds for the election. That's Taxpayers' money. Do we look like we need five million pounds? Does Nigeria look like it needs 5 million pounds? We have said to you, stop giving a enabling environment for people who loot our nation dry and take them to your places and invest them there. There must be minimum standard. We're sitting down here, people are being killed because they want to exercise their civic duty. And you come to tell us that we should be proud of an election that is so mad. sọmọsọmọ asọwátàlàfíà àìkúbalẹ̀ ọ̀rọ̀. a ní àsìkò yìí ti tó. ọmọ Odùduwà. àsìkò yìí ti tó sẹ́. ọmọ Odùduwà. àfẹ́lẹ́ yàmẹ̀yàmọ́. ọmọ Odùduwà. àfẹ́lẹ́ yàmẹ̀yàmọ́. ọmọ Odùduwà. àsìkò ó ti tó àsìkò ti tó láti gbára wa lọ́wọ́ ìjọba pòlísì o. ẹ jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ àwọn gbogbo àgbààgbà Yorùbá látòrí emeritus professor Banji Akintoye comrade mi ń kọ́ Victor Taiwo olóyè Sunday Igboho bá mi tọ́jú bàbá tèmi ààrẹ Gani Adams àti gbogbo Yorùbá akíkanjú ọmọ Yorùbá tó wà lókè òkun látòrí Mr. Adékúnlé Adépọ̀jù àní ìgbà ọ̀tun ti dé. ọmọ Odùduwà. ìgbà ọ̀tun ti dé. ọmọ Odùduwà. àfẹlẹ́yàmẹ̀yàmọ́ ọmọ Odùduwà. àfẹlẹ́ sìmẹ́ntì mọ́. impediment to Yoruba development is the impediment to Oduduwa development. Without Nigeria, we won't be where we are. 1962, we were far ahead of South Korea and North Korea. We were far ahead of China even. We had television before France. We had radio before South Africa. Now look at where we are today. I think it's a shame that even any Yoruba man can be talking about restructuring at this point in time. What are we restructuring? This this this country that is already shot to pieces? I don't think that's what we want. But they are always talking about giving Nigeria a chance. The process of Yoruba Nigeria with Nigeria has come to an end. If you don't allow we Biafrans to go, that zoological republic called Nigeria will be a worse place than Somalia. And today it is happening. And if you have not applied for your Somalian visa, please try and do so. Should I say Somali visa? Try and do so as quickly as possible because the zoo is on the path of destruction and there is nothing man can do to reverse it. Mark today's date and what I'm telling you. Nigeria will be destroyed beyond human comprehension. shine. iṣẹ́ rẹ tẹ̀síwájú. Mr. Koiki ẹ ṣé o, àwọn ọmọ mi ló kí yìí o, àwọn ọmọ mi ló kí yìí o, lágbára Ọlọ́run, a lérí o lórúkọ Jésù. Yorùbá nation. And a very good afternoon and welcome to our live transmission. This is Koiki Media Live. Monday, 20th March 2023. Uh, Ẹ̀mú tó ń pa mí lẹ́rìn ni pé each time tí bá ń gbọ́ wọn one or two things tó ń sọ pé Ìgbòho àti Kóìkì lọ instigate pé gbogbo ọmọ Yorùbá máa lọ sí 2023 I just laugh you know because um, It shows that at least I am very very important. Mo kàn ń gbọ́ nísìnyí pé wọ́n ti you know and all that. I just laugh. Uh, <laughs> I just laugh. Then Mr. Taiwo Bright, you know, Mandela spent a lot of time in the prison Kódà he was called a terrorist at some point. Ah, ọmọ ọlọ́jọ́ òbí òun ló sọ fún mi ẹ aṣọ́pọ̀lọpọ̀ ọdún my brother ẹ fọkàn balẹ̀ ẹ eh, ó ń ṣọmọ olókùú bẹ́ẹ̀ ni. So tí bá gbọ́tọ́ ní èmi àti Ìgbòho lájọ plan pé ọmọ àṣẹ election ṣé mi náà mo plan ẹ̀ pé Labour Party máa erupt láàrin méjì because nobody knew Labour Party was gonna come up nobody knew that mo kí gbogbo ẹ̀yin Koiki Media team láti Ìbàdàn dé Àkúrẹ́ dé Èkìtì dé Ìlàró àti gbogbo àwọn fans wa around the world mo sọ fún yín pé mídíà yìí last man standing ni kò sí ebi ẹ rí i pé mo sọ point blank even when it was hit up pé wọ́n fi gbalẹ̀ mo ní ká jẹ́ jẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ jáde ilẹ̀ wọn fi gbà gbogbo ẹ̀yin tẹ́ support àwọn olóṣèlú nísìn ojú yín la máa máa wò níwájú báyìí nísìn everybody was playing that polo you know that eh, àbẹ̀yẹkọ gbalẹ̀ wa ẹ̀yọ́ ṣàtẹ̀yẹ ti gbé wọn wọlé báyìí and i'm sure you are all ẹ padà wá sí round table àbí like i said i'm not gonna get myself involved with any media for now i don't see that happening anytime soon now. Nah. I would rather use all my strength tèmi ní torí pé mo mọ tó ní kálukú wa gbé dání. I don't know because for the last three years I have been accused of so many things and so many other things. But at the end of the day, I don't allow those things to bother me. Ìyẹn ló máa ń dùn wọ́n pé àbọ̀ ah, boy boy bó ṣe máa ń sọ̀rọ̀ sí bọ̀ boy kò ń respond. So it pains them a lot. It pains them ó ń dùn wọn gan ó sì ń dùn àwọn kan títí dé èmi bí ṣe bá ń sọ̀rọ̀ lára àwọn tajọ jẹ́ colleagues because wọ́n kàn realize pé ah mo dúpẹ́ lọ́wọ́ Elédùmarè lẹ́ǹkan sí asọ́ làárọ̀ yìí kó tó di pa máa wọnú ètò lọ ẹ rí i pé mo fi picture mi àti colleague mi my brother Ìjìnlẹ̀ Marcus I can tell you officially he has been released that's all I can say. He called me himself. And I don't have to go into any details. But mo lè confirm fún gbogbo ọmọ Yorùbá lẹ́ni confirmation lórí Koiki Media pé lótìtọ́ lódodo ìjìnlẹ̀ ti wà ní free. Kò dẹ̀ sí ní Nàìjíríà fẹ́yìntẹ́ ń gbàdúrà pọ̀ máa gbé wálé. ìjìnlẹ̀ is free láìpẹ́ láì jìnnà máa lọ kí ní turkey láìpẹ́ láì jìnnà lágbára Elédùmarè máa débẹ̀ máa lọ kí officially and I don't have to go into any other details that's all I have to say to you interfamon nìyẹn whatever happen o máa dàn kó máa ṣe program lọ́la from the flyer tí mo rí tó wà níta I will be there sitting down listening to him when it's gonna come out but I can confirm fún gbogbo ọmọ Yorùbá pátá pé ìjìnlẹ̀ ò sí ní Nàìjíríà but he has been released back into the country he has lived. Ètí kò yí ọ̀pọ̀lọpọ̀ ni pé ibì kan lolúkálukú wa ń gbé kó tó nípa bẹ̀rẹ̀ Yorùbá nation ó dẹ̀ ní tolúkálukú wa ti ń ṣe nílùú yẹn a pé well Yorùbá nation bàbá kító èlò mu wá àfi tá a bá fi parọ́ fúnra wa bàbá kító èdè mo dé and at the end of the day adẹ̀gbéyẹ̀pà ọmọ eléyìí tún make sense ju politics àmàlàtẹ̀bà lọ mo dẹ̀ dúpẹ́ fọlọ́run mo máa ń sọ in tí mo bá ti bá lè sọ ní live màá lè sọ nínú kọ̀rọ̀ nígbà ní kọ̀rọ̀ débi pé èyí gan mọ̀ tó bá jẹ́ èmi gan ni ọ̀dàlẹ̀ àníkọ́ lọ́hùn kó fi ọ̀dàlẹ̀ yẹn kó fi mú mi mọ́lẹ̀ wọ́n ti káàkiri ibi ẹṣọ wọ́n ti mú orúkọ mi wọ́n ti lọ sí everywhere confam ni mo sọ fún yín èmi yà fún kẹ́bí ló máa ń sọ tí ọ̀rẹ́ àgbẹ̀gbọ́n wọn ni mọ́mí Dublin rántí mọ́mí Dublin mọ́mí Dublin lè mímọ̀ wọn sí àrọ́nà ọ̀dẹ̀ ẹ̀fọ́ ẹ̀mọ́ orúkọ orúkọ gbogbo wa fi mọ̀ wọn gbogbo wa nísìn we are not together anymore because I am not involved even though pé ìjìnlẹ̀ jáde I am not involved with ìyá ẹ̀ confam lẹ gbọ́ lẹ́nu mi yẹn but èmi àti jilẹ̀ bá ṣe máa wà títí forever ni because mo ti mọ̀ jilẹ̀ kí tó mọ̀ yá yẹn i have not told him this but i'm sure bá ti gbọ́ sétí náà ìjìnlẹ̀ jáde kò mean anything èmi àti àjọ máa ṣe but èmi àti ẹ̀ pẹ̀lú ìyá yẹn a lè jọ ṣe mọ́ àṣírí lẹ́gbọ́n yẹn confam ìyẹn ò mí pé máa bínú sí ìjìnlẹ̀ tèmi nìjìnlẹ̀ àti mọ́ra kó tó di mo lọ sí turkey mo lọ rí ní turkey at least mo rí physically mo rẹ̀ tí rí ya yẹn rí physically so but like I said ìjìnlẹ̀ will come and discuss whatever he thinks is necessary to tell you when he's doing his program but we are grateful that he's back But pé Koiki máa compromise lórí ìrìn àjò yẹn forget it ẹ forget it ẹ forget it ìyá fúnkẹ́ bẹ́ẹ̀ ló sọ pé mi confam pé orúkọ gbogbo yín làwọn ti mú káàkiri wọ́n sọ fẹ́mi continuously pé orúkọ gbogbo àwọn tó ń ṣe mídíà pátá àwọn dẹ̀mí tó ń ṣòótọ́ àtẹ tó ń ṣòótọ́ just as so many people ẹ ti lọ check orúkọ wa kọ̀ọ̀kan ẹ ti gbórúkọ yẹn lọ sí different places pé kọ́ gbé yẹ̀ wò ọmọ Yorùbá ní gbogbo wa ẹ ti gbé káàkiri ìyẹn ló ṣe ń du gbogbo wọn pé tá a bá ń sọ̀rọ̀ mò kí ń sọ̀rọ̀ mo dákẹ́ torí pé ìdákẹ́ tèmi ó ní mẹ́sẹ̀gì nínú sọdọ̀la ó sì ń dún àwọn kan pé á ah, pẹ̀lú gbogbo ẹ̀sùn tó fi kan bọ̀bọ́ yìí pẹ̀lú gbogbo nǹkan tó fi kàn án kò ní sọ̀rọ̀ kódà àwọn kan sọ mọ́ program wọn pé tó bá ń tó bá ń sọ̀rọ̀ báyìí tó bá ń sọ̀rọ̀ kò ní sọ̀rọ̀ gbogbo bá ṣe ń sọ̀rọ̀ sí kò ní sọ̀rọ̀ àwa jẹ́ kó máa sọ̀rọ̀ sáwa mo mọ̀ irí tẹ́lẹ̀ ni mo mọ anybody ní tẹ́lẹ̀ náà so kí ló fẹ́ kàn mí pẹ́ẹ́rú èèyàn mo mọ gbogbo yín tẹ́lẹ̀ I don't know anybody I don't know anybody èmi ṣe tèmi lọ kó kálukú máa ṣe tèmi but for now I don't know what the situation with all our media so for me Yorùbá nation a máa educate yín lọ oníkọ̀tẹ́mi náà ṣe tẹ́ búwọ́ náà ṣe ń wọ owó lèmi náà hustle for twenty four years n tó mú ìyá tèmi kúrò ní Nàìjíríà nineteen ninety one ó wá hustle ní UK ní business woman tó wá hustle so tó bá wá rí mi lénìí tínú bí ẹ problem tèmi kọ́ nìyẹn lọ hold àwọn parents are responsible tí wọ́n ní tí wọ́n ní foresight pé nàìjíríà fi bàjẹ́ so èmi kọ́ ló máa mú mọ́ igbá àyà pé torí à ń ṣe yorùbá nation ó wá rí mi tí mo wà lórí play kí ni ẹ̀kọ́ mi pàdú tiẹ̀ ayé mi lèmi ṣe yẹn ìwọ náà wá tó bá yẹ pé àwọn parents tiẹ̀ ní làákàyè ni ó yẹ kó ti gbé ìwọ náà kúrò nínú nàìjíríà so ti bá wà nínú aircraft tí mò ń ṣe fídíò tí mò ń káàkiri bí ṣe ń ṣe tẹ́lẹ̀ mi yẹn ẹ̀ dẹ̀ lè hold mi fún yẹn. I have a life I was living before Yoruba nation. So don't think because I'm doing a Yoruba nation that my life will be restricted. Yes, it has been restricted to some extent. Mo dẹ̀ manage it. But mo complain for anybody. Àbí mo wá complain for yín pé Yoruba nation tí mo ń ṣe ó ní mi lára kò ní mi lára. As long as tíyàwó mi, family mi, àwọn ọmọ mi tó bá ti ní kò ní àwọn lára kí ló wá ní problem tẹ̀yìn èmi ṣe bẹ́ẹ̀ mi mò ń ṣe Yorùbá nation but màá máa make sure pé màá fẹ́ màá fẹ́ náà yín pa pẹ̀lú mídíà bí ṣe bá ń káàkiri bí ẹṣọ níwò nímọ̀ yẹn ẹ mọ̀ kí n máa travel gan ẹ rò pé torí bá ń ṣe Yorùbá nation màá wá wà restricted kí ni I move around gbàtọ́ báwọn bá fẹ́ travel màá travel. Nigeria nìkan ni mo ní wá because I don't have any business with that shit no country ìlú tó ní respect tó ní rule of law tí mo fẹ́ wá ṣe ní Nigeria I've been coming to Nigeria for fifteen years mo dé Nigeria so kí ló fẹ́ kí ni mo fẹ́ mú ní Nigeria kí ló ń dùn kí ló kí nìkan tó ń dùnyàn nínú tó fẹ́ mú nínú Nigeria ẹni tó wà Nigeria kan fẹ́ sá lọ every day you know Mr. Koiki ṣe mo fẹ́ ṣe máa try I tell you mo tún sọ live tó bá lọ́wọ́ gbà ò téèyàn kan gbowó lọ́wọ́ ẹ pé Koiki ń ṣe travelling mo ń ṣe travelling agent o bọ̀ tó bá wọ UK mo lè guide ẹ lọ báyìí ṣe báyìí bọ́ pé o fẹ́ gba visa èmi ò ní kankan ṣe because ṣẹ́rí ọ̀rọ̀ visa gambling ni àwọn tó make decision visa yín àwọn ọmọ kéékèèké tí àwa gan à lè rí wọn lóòótọ́ àwọn kan ní influence irú àwọn Davido ìgbà tí ó fẹ́ ṣe show ní O2 ó fún bọ̀bọ̀ tó ń bá ṣiṣẹ́ PR ẹ̀ irú òun á kọ lẹ́tà ẹ̀wọ̀n pé big boy ní Davido kò gbọ́dọ̀ kọ lẹ́tà sí British High Commission kàkọ́mà òun èdè Davido ń ná tó bá wọ UK ni private jet ló ń gbé wà UK láìkó lówó ohun tí kò yé wọ nìyẹn but olówó làwa náà in our own extent but Nàìjíríà ni kò jẹ́ kí ó gbowó tayọ la ṣe di olòṣì mo sọ fún ẹ pé kò ń ṣèpè ó lè ṣoríire ní nàìjíríà for confam ló gbọ́ lẹ́nu mi má má fi gbẹ́ pẹ́tẹ́tẹ́ confam ló gbọ́ lẹ́nu mi bẹ́ẹ̀ máa ṣe election lọ every four years ẹ lè rí ṣe nínú nàìjíríà bìkọ́ bó ṣe ń rí ṣe ní nàìjíríà á máa gbọ́wọ́ yẹn kúrò lọ́wọ́ ẹ gbogbo ẹ̀ ń tí lówó in the last ten years nínú nàìjíríà owó náà dà ilé tó kọ́ ti tà ilẹ̀ tó rà ó ti tà ìṣe ó rí kó tí ń dolo ṣìbọ̀ díẹ̀díẹ̀ 1991 ni mọ̀mísì tèmi ti rí bíṣọ̀ yẹn pé ah, ìlú wèrè lélẹ́yìí ó sádànù ni ìwọ́jà wa ń sọ wọ́n á bínú Kóìkì pé èmi ṣayé tèmi lọ Yorùbá nation èmi ti dúró sínú ẹ̀ confam mo sọ pé mo ti serve British government for twenty four years ni mo ti ń pay tax nílùú yìí mo ò dẹ̀ ní right sí benefit àwọn ọmọ mi ní right o má gbà má gbọ́ ẹ̀tẹ̀ rọ́ngo ìbí báyìí ni mo bí wọn sí àwọn kan ní bring your children to Nigeria orí ọ̀pẹ kí láti wá ṣe kí èmi kò sá kúrò ní Nàìjíríà kí ni mo fẹ́ kọ́ àwọn ọmọ wá sínú Nàìjíríà fún ẹ but àwọn ọmọ tó ń ti kọ ẹ because ẹ̀yin lè wá lé a ti sọ fún yín pé Nàìjíríà ò lè work ẹ̀dẹ̀ ní ẹ̀gbọ́ so kí ni mo fẹ́ ṣe sí yẹn so my job is to continue to educate you but èmi àwọn point pé bẹ́ẹ̀ mi ṣe ń gbádùn tó fún mi ní freedom ní bíbá wọ́n lè fún ẹ̀yin ní the same freedom ní Nigeria? àṣírí ló gbọ́ yẹn so and the only thing i can do is continue to educate you so tí ọkọ bá wá ń bínú pé o rí fídíò mi kan wá bí o oh, má lọ fúnra látàtàkọ èmi sì fẹ́ travel wàláì owó tó ìtì sí ni tí bá lówó gidi nísìn mo fẹ́ máa káàkiri kí n lọ káàkiri kí n lọ ó mọ̀ pé travelling is an exposure mọ sí tèmi ti sọ ẹ fẹ́ mi tipẹ́tipẹ́ bó bá ṣe ń travel sí ló máa máa meet àwọn èèyàn ẹ jókòó sórí flight báyìí wọn náà where you from i'm from denmark you are from nigeria oh i heard about nigeria boko haram <laughs> òyìnbó tó ń wá sí nàìjíríà ó wá take risk ni because nínú risk o lè ṣoríire o lè lè chinese ẹ news nine chinese have been kidnapped terrorism ó ṣe fi padà again Once again, Ijile Marcos has been released, and we are grateful to Elidumari. And whenever he's ready, he will come and speak to us, and I'll be listening as well. Ìyẹn ọba relationship waje. jẹ́ èmi àti ìyá problem kankan tàbí máa deal so I don't want to promote her. I don't see any promotion in her. So platform tèmi lélẹ́yìí. They are not going to use my platform anymore for any nonsense. It's as simple as that but relationship èmi àti ìjìnlẹ̀ bó ṣe dúró lele. so that's all I can say. lẹ́ẹ̀kan sí mo kí gbogbo ẹ̀yin tẹ́tí wọlé ní gbogbo platforms wa ẹ káàbọ̀ sórí ètò as usual and welcome to the live program. ẹ wo topic tá a fi sọ̀rọ̀ lé lórí díẹ̀. now that election ti now that election is done to fool them wọ́n to fool yín so mò ń bẹ̀ ni o ìwọ tó ń wò mí tó bá ń bínú sí mi nineteen ninety one ni mo sì tèmi ti rí foresight ọ̀rọ̀ nàìjíríà ìyá tó dẹ̀ ń ṣe business to the tune of thousands of dollars. congratulations katrina they help you. ee ni ẹ ẹ ṣọtọ ṣọtọ ṣọtọ ṣọtọ ìwọ kan dáhùn máa ẹ ẹ ẹ máa ti sọ̀rọ̀ ẹ máa sọ òyìnbó yàgbàjàgbà aisha yusuf kí kúndùn nítorí síbẹ̀ yẹn náà ọ̀nà. mo kí ẹ̀ ń tẹ́wà lórí mixela allow baba and the rest of you. Yeah, it has been released. Moki kí Thank you so much, uh, Eunice, and the rest of you. Uh, <laughs> mo kàn I don't want to go into too much details, you know. Màá pọ̀ I'm a very I'm a highly important person The movement yìí. Àwọn kan rò pé torí bàbá mi gbowó náà mo ti ń pariwo dáadáa mo ti ní máa jó Nigerian embassy kí torí mo pàdé chief so meeting up chief is like another bonus for me pé ah ẹkùn lélẹ̀ tó bá yẹ pé rẹmi sí olú ọmọ náà wà lọ́dọ̀ mi náà nísìnyẹ hẹn ah, kí ló ṣẹlẹ̀ but gbogbo analysis tí ọmọ Lucas ṣe níjẹta bọ ni ó ń wé MC Olúọmọ àti Ìgbòho together i'm sure some of you listen to it ìkànṣe ìfihàn pé well Tinubu ti ṣe mí lórí ẹ jagaban economy máa dáa bí jagaban security máa dáa ẹ máa níṣẹ́ lọ́wọ́ jagaban <laughs> àwọn tó ti gba owó gidi wọ́n ti gbowó gidi ìwọ tó gbowó gidi wàhálà gún ẹ̀mí àfẹ́ bọ́ ṣé wò mọ̀ pé àwọn tó bá jẹ́ influencer nìkan ló máa ń lọ́ máa ń kówó fún ni ẹ bá wa lọ ṣe narrative Koiki tó ń bú wa yẹn máa ń kó ṣé ó yẹ lè bá pé ah, ẹ má lọ bá Koiki ó máa disgrace ẹ má lọ bá Koiki ó máa disgrace yín o ẹ jẹ mo yóò yàká tó kọjá ibi tá à ń lọ ọlá ẹ ẹ jẹ mo yóò yà àwọn tó ń jẹ lọsìn mímọ̀ kan ń jẹ lọsìn ni standard gbogbo adé yàtọ̀ standard of fi train mi ó yàtọ̀ òun mo lè fi boast anytime any day anytime any day standard yẹn ó wà ń bẹ̀ pa èèyàn mélòó ló ṣiṣẹ́ ní house of lords ibẹ̀ ni mọ̀mísí tèmi ti rí tó ó rìtáyà ni wọ́n rìtáyà mọ̀mísí mi ò medical ground pé ah ìwọ ti ṣiṣẹ́ dáadáa nílùú yìí ó yá máa lọ ìtòṣe and my mom has been in this country nineteen ninety one títí di that's about thirty years ẹ lè bá criminal record kọkọ lọ́wọ́ ẹ̀ kò dẹ̀ sẹ́ni tó mọ̀mọ́ sí mi within the community o rò báwọn ìyá jágbajàgba ni ìyá bèbè tó bí mi ni no my mom is not a dirty woman you know so because àwọn ti àwọn ti ní exposure kan tó dé London nàìjíríà tí ó sórí nàìjíríà ló affect mọ sí tèmi tó fi dé náà tó fi dé UK sórí àwọn tó bá níbi ìbàdàn sẹ wọn gba ah, standard wo lẹ́yìn wà ẹkẹ Ti bá sọ fún ẹ pé inú pépà ni mo sì mi ti rí iṣẹ́ tó ṣe gbẹ̀yìn nílùú yìí ẹlòmíràn ka pépà nílùú yìí bó ṣe jẹ́ ọmọ nàìjíríà wọ́n ka pépà illiterate ló pọ̀ jù nù wọn má bínú tó bá ti jí báyìí gbágá early morning gbágá late evening gbágá ìyàn lè bẹ̀rẹ̀ pẹ̀lú yẹn wà wá máa progress díẹ̀ díẹ̀ wà gbogbo ibi tí mo ti ṣiṣẹ́ wọ́n mọ̀ pé yàn ṣiṣẹ́ pẹ̀lú wọn tó jẹjẹ iṣẹ́ ó lè ó lè bá mi sọ̀rọ̀ anyhow kániwọ kíní kàn mí as a manager gbogbo tí a lè ṣe nàìjíríà àwa ṣe ní bíbá àwa wo nàìjíríà ní sí pé ah, kíni kíni mo ṣiṣẹ́ kan ní sinimá kan ní Bayswater ọ̀rọ̀ tí mò ń sọ yìí around nineteen ninety nine early morning náà ni ní bá débẹ̀ níjọ́ kan ní supervisor yẹn bá ní kí ló dé tí mo pẹ́ ẹ mọ̀ pé ẹlòmíì bó bá ṣe débù yìí ó ya tó mátà mo ò dẹ̀ dé sáàárín àwọn kírímínà mo dé sọ́wọ́ ọmọ sí mi mo dé sọ́wọ́ ẹ̀ nineteen ninety one ni mọ̀ sí mi ti dé èmi dé ní nineteen ninety eight ẹ̀gbọ́n mi dẹ̀ ti wọlé before me àbúrò mi ti dé òun nìkan lọ́bí tí mọ̀ sí tèmi bá mọ̀ pé nàìjíríà máa dàbí jágbajàgba ẹni wọ́n ní owó láti wá bí gbogbo wa sí bíbá yìí they thought Nigeria was gonna be a great country so kí ló fẹ́ wá bí wa sí bíbá fún last born wa nìkan lọ́bí sí bíbá ìyẹn lèmi ṣe jìyà à ń wá àwé ò gbọ́ mi dáadáa ìwọ tó ń wò mí mọ̀sími ní wọ́n ní capacity owó yẹn láti wá bí wa sí UK but Nigeria was still good for them as at that time. so táwọn tábàwá jọ ń ṣe Yorùbá nation èmi ò mọbi tí background olúkàlùkù ti wá mo sorry background tèmi lèmi sọ̀rọ̀ ẹ̀ background tó dáa ni mo ti jáde ìyẹn mo ìyẹn lẹ́nu mi ṣe máa máa mú ṣámṣám láàrin gbogbo wa ìkọ́mọ̀ jáde ní background ìdọ̀tí background tó dáa ni mo ti jáde mad people all over the place background gidi thirty years plus ẹ béèrè mọ sí mi nílùú yìí wọ́n lè sọ pé onídọ̀tí ni ó dẹ̀ ń bá wọn ṣe ó náwó àwọn kan ní pé eye tí mo ń ṣe tèmi náà ti ná sínú movement òwúrọ̀ lọ́dọ̀ nǹkan yẹn ó náwó tó ná risk rẹ̀ mo gbé mọ sí mi dìde pé kó lọ bá mi bá Ìgbòho nígbà tẹ́mi fẹ́ lọ mọ sí mi no àwọn ò fẹ́ kó lọ pé bọ̀ tó bá tó bá jẹ́ pé o fẹ́ rílì ní mẹ́sẹ̀ tó fẹ́ fún Ìgbòho màá bẹ́ẹ̀ lọ sí Benin Republic and she travel down there so èmi lè boast anytime because background mi ló background ló matter ìdí tí background ẹlòmíì ò dẹ̀ ṣe dání pé because Nigeria catch up ní gbogbo yín lórí because ẹlòmíì ò tètè mọ̀ pé Nigeria, máa wọ́ bẹ́ẹ̀ yẹn a lot of people àwọn tó dé ní two thousand àwọn kan sì fẹ́ relocate bí ṣe ń sọ̀rọ̀ báyìí kọ́lọ̀ fún yín ṣe so it's all about the background background matter metro newspaper metro free paper tó ń pè ní UK quarterly ní quarter eh, no, quarter system ó wà fún gbogbo iṣẹ́ kọ̀ọ̀kan wọ́n gbọ́dọ̀ employ dúdú níbẹ̀ lẹ́yìn ìgbà tí mo sì mi bẹ̀rẹ̀ iṣẹ́ ní House of Lords àìmọye àwọn tó mú wọ bẹ̀ pé ẹ̀yin náà wá ṣiṣẹ́ alájà bá rẹ̀ ṣe ríṣẹ́ níbí báyìí ó wà nínú pépà pépà láti rí nínú metro newspaper lọ́dẹ̀ lọ. ṣe rí ẹ tí mẹ́tẹ́ ń bá díì lo tẹ́ bá mẹ́tẹ́ ń bá díì lé ẹ̀ mọ̀ pé mo yàtọ̀ sí gbogbo every one of them kò ń ṣe gbogbo ẹni mo fi sọ mo yàtọ̀ because background tèmi lèmi sọ̀rọ̀ mo mọ background anybody. mọ̀mísí mi máa ń travel every weekend lọ sí Paris nígbà tó ń ṣiṣẹ́ nígbà tó tẹ́ stage kan wọ́n pè níbi iṣẹ́ pé ah because ẹ mọ̀ fáwọn òyìnbó àwọn máa ń àṣẹ rí reason tí èmi ṣe ń sọ pé there are some things tèmi máa ń wò ahead ìyẹn mo sọ pé a máa jà tẹ bá ní àníjà fine a máa ṣe báyìí bá ṣe ń ṣe ìjọba bá lè ti rí gbà náà ni ẹ̀yìn bẹ́ẹ̀ lẹ́nu ẹ̀fẹ́ jà ẹ̀ títàn nineteen sixty two ni wọ́n lọ bọ́ǹbù Wales láti gbomi lọ́wọ́ wọn ní Liverpool wọ́n ṣe the same process nísìnyí but wọ́n ti constitutionalize wọ́n ti constitutionalize ẹ̀ ẹ̀ gbọ́ mi dáadáa nineteen sixty two ni wọ́n rán èèyàn méjì kó lọ bọ́ǹbù omi ní Wales nítorí wọ́n nídìí omi yẹn a máa ní scarcity omi ní England wọ́n dẹ̀ máa tap omi láti Wales Wales dẹ̀ ń sọ pé àwọn làwọn lómi kẹwàá imagine kí nìkan tí wọ́n ti ń tap lára Nàìjíríà láti 1960 títí di wákàtí òmùgọ̀. tí ọmọ yàtọ̀ ẹni tẹ́ ń bá dí tẹ́ ń bá nájà yìí lórí ọ̀rọ̀ Yorùbá nation ó yàtọ̀ gidi tí bá wá tí mo pọ́nra wa lé fún wa lówó nǹkan kan àpọ́nlé ni ó mo kàn pé because normal thing ni media ẹ fún wa lówó nǹkan àpọ́nlé ni ó background gidi gbogbo ẹni mo lè fi sọ ní UK yìí ẹni kan gbé jáde anywhere mo ti wà nílùú twenty four years kan sọ síta pé bọ̀bọ́ yìí o criminal ni o drug baron ni o kíní kan ẹni kan mu jáde wọ̀ tó bẹ́ẹ̀ because background no matter cause ọwọ́ ọmọ sí mi ni mo dé sí ní 1998 tí bá dẹ̀ jẹ́ pé ọmọ burúkú lè mí tó yẹ pé máa wòran pé 1991 ni mo sì ní ti fi wá sílẹ̀ so tó bá jẹ́ pé èmi ti di àwọn bíi criminal thought tó ń jí ballot box tó ń ṣe nǹkan kan tó bá jẹ́ pé mo ti ṣe àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn nígbà tí bá máa fi dé báyìí ojú mi á máa wọ bíà yes tẹ bá dáwó a lè lónú ẹ bọ̀tìyàn mi pa máa jàjẹ pa so yẹn ló ń dun gbogbo wọn pa ah, ọ̀bọ yìí báwo ni báwo bí kò mú lè jókòó bíbẹ̀ mú lè boast anytime ṣé èmi mọ ní kẹlẹ ṣe election mo sọ fún yín torí pé bí ó ṣe jẹ́ ni tó bá fi dídẹ̀ mi nìkan wà láà àníṣe election yẹn nílẹ̀ Yorùbá tó bá fi dídà tèmi nìkan àníṣe election yẹn nílẹ̀ Yorùbá ogun adẹ́ṣẹlẹ̀ but a lè fi dídà tèmi mọ́ because a ti wà nínú movement mo ti wà pé okay àti gba kámú pé bọ̀tọ́ bá fi dídà kó ìkíní kan à ní selection yẹn nílẹ̀ Yorùbá Britain adẹ́mọ̀pá serious as far as i'm concerned British ọmọpá serious o gbogbo ìta ṣe ń ṣe ìbọn ìtìrì pa serious ṣẹ̀rí pé Aisha Yusuf ń complain ah èèyàn ńlá Simon Ekpa bàbá àgbàlagbà I dey live how you dey my brother na <laughs> Okay. Okay. All right. Whenever you're ready. All right. Okay. No, no, no, no. You whenever, whenever you're done, just let me know. Then I'll I'll be on standby. Okay, that's fine. No, no problem no problem. All right then. Okay. Okay. All right. But uh, and that's already confirmed with the with the other ones as well. With him. Let yeah, no, confirm confirm confirm with him because I'm live now. Confirm with him, then let me know. All right then. All right. So like I said, ẹ ti ṣe election nísìn ojú gbogbo yín ti dá báyìí ẹ wá ń wọ ẹ wá fẹ́ máa wojú Ọlọ́run <laughs> I pity a lot of you Nigeria Nigeria is gone kò ń ṣèlú ní Nigeria ti bàjẹ́ ṣe rí ìbàjẹ́ Nàìjíríà ó kàn ṣe ń hàn síta ni ó ti bàjẹ́ tipẹ́ ó ti bàjẹ́ tipẹ́ the good guy ló pè mí yẹn that was Simon Epa, the good guy àwọn kan ní àfi ah, bábí àfúrásì kí ni kàn mí pẹ̀lú ẹ bá máa bábí. mo ní mo fẹ́ gbọ́ gbogbo ohun tó ṣẹlẹ̀ kí ni kàn mí pẹ̀lú tó ṣẹlẹ̀ èmi àti Simon Ekpa bá ṣe máa wà títí dè inú ò bá máa bí inú ò máa rún that's the problem not my problem. ẹ̀yin náà gbé mídíà tí ń jáde kẹ́ máa fi pariwo pé ẹ̀fẹ́ àwọn Biafra kí mi máa pariwo afẹ́ Biafra the good guy ni mo bá sọ̀rọ̀ yẹn Simon Ekpa. Now we're having a program together, maybe today, I don't know, it's gonna to confirm. background is very, very important. Every week, my mom was traveling to France while she was working. In ló ń ticket return bí abíá bíi sixty euro lórí tray. Tó bá máa wá díjọ́ Monday tí mọ̀ sí mi bá present ẹ̀ máa ń souvenir fáwọn àwọn tọ́jọ́ ń ṣiṣẹ́. Just this this uh, skepticism Hey, ee bí apò ìkì í ṣe kinní kan kò ń ṣàwa nìkan màá ṣàlàyé fún yín While my mom was working with the House of Lords, she traveled almost every week to Paris. Weekend, after work on Friday, boom, she's gone. You know, Edmonton Taja. They would go and buy something, you know, buying and this is what our mothers have done for decades, buying and selling. Buying and selling. Bọ́ẹ̀ mọ̀ kó tó bá ti wá tí mo sì bá àwọn ọ̀gá wọn níbi iṣẹ́ ah, eh, eh, you been to Paris again they now started thinking bóyá mọ̀ sí ni bí a spy ni ẹ wo mentality bó òyìnbó ṣe ronú ah, kí ló ń ṣe ní Paris every weekend láti pé ó máa yẹ pé òun pass information between UK and Paris nígbà tí mọ̀ sí ni ṣe tó gba ah, ok bẹ́ẹ̀ ṣe ronú lélẹ́dùn. Hmm kò yá fún wọn ní souvenir mọ́ so kò ń ṣe àwa nìkan la máa ń ní dis kí ló ń rùn níbẹ̀ yẹn ìgbẹ́ wo ló ń rùn níbẹ̀ yẹn ibo ni Koiki tọ̀ sí kí ló ń ṣẹlẹ̀ pẹ̀lú Ìgbòho you know it is it is everywhere it is everywhere so those of you that are disagreeing that we have relationship with Biafra look I don't care whatever happened in the past pẹ̀lú baba olówó àti Zik àti Ojukwu yeah, present now but if Simon Ekpa go around and wants to come and take our land, I will fight him and will fight to the last man standing. But for now, we are fighting a common enemy, which you people cannot even fight alone. Eh, I need brain, I need ọpọlọ, gbogbo yẹn story for the God. The British do not look. The British are more worried and scared of the Biafra than the Yorubas. Àṣírí lẹgbọn yẹn. Do you know that Katrina Lang blocked Simon Ekpa on her Twitter page. <laughs> Katrina Lang, that woman, I have a picture here. That our this woman. That shows that they know who Simon Ekpa is. This woman, not the America, this one. Yeah, this one here, yeah. This one here. This one here, yeah she blocked Simon Ekpa on Twitter. They have not seen the Yorubas that we are seeing, not because we have not make effort or headways. Not that the British does not know who we are, but they don't see us as a serious people that wants to take this nation. They don't see us. They know that we want a country They know that we are agitating, but they still don't see us serious until they will see certain things and like, ah, and we're not ready. But they know that the Biafra are ready and they will activate anytime, any day. They know that. And our Yoruba, we are intelligent. I don't disagree with that. We're intelligent, but I hope we use our intelligence very well. Yoruba nation is the only way. Nothing more than that. If you say no, it's okay. Your governors will control you. And then, after their four years, They will run to the Senate and sit down there until they get tired or they get kicked out. I'm sure they'll be there. obedient. <laughs> I told you, say, I go tell. I, I don't tell Una, say, stop wasting your time. And the obedient, for those that don't understand, they are not just ego, they are every Nigerians. So stop pushing the narrative that obedience movement is of uh, Igbo people. No, the Yoruba supported it. The Hausa supported it. The Kanuri supported it. The 370 ethnic groups in Nigeria supported the Labour Party. But now that everything is gone now, they can allow the Twitter space to continue to allow those of us that have told you that Nigeria is not a country. Because we have told you that Nigeria is not what you think. There was a guy, let me bring his details up. He was laughing at the good guy, Simon Ekpa, that just called us not too long ago. Well, not called us, but called me anyway. <sighs> I wanted to sleep, but I said, no, make I just come and do this, you know. I was, I, mo wo film kan, màá dárúkọ film yẹn nísìnyí. Maybe some of you have watched it. You know, I watch a lot of movie. Uh, so let's go to the back end. Like I always say, I'm using my OBS. It's a software that allows and enables you to broadcast to the social media, which is the only powerful media that we have at the moment. We've listened to Aisha Hey, eh, Gbadebo Ipele Iyapele Labour Party. you no know say agbero agbero agbero na bastard all these mc oluomo boys dem be bastard there's a guy called chud let's go and look for his page chud as is known on social media this guy eh, is an is a full obedience but as we speak to you right now nobody knows his location his name is Chud. But do you know that this same guy, Ten this same idiot, because when they have like 171,000 followers, they think that they can use that to kill Nigeria like that in terms of, you know, I mean, you know, uh, not, well, not kill Nigeria because it's the other one to kill Nigeria. These ones wants to change the narrative. They want to bring Peter Obi to power. He's very popular. He has a lot of uh, followers, as you can see. But do you all know that this same guy, I'm going to now give you something around him. You see, to bá jẹ́ pé Simon Ekpa ló ń program, trust me, the Biafra will have a tweet even if they're going to watch it on the YouTube or Facebook. But we, you know, that's why we are not trending. Terry Nissen, one, ní free chewed. This is a guy they ask, if you can see the video doing. you know, that one you think he can change the narrative from UK here. He's in UK. I don't know whether he has left, but I know he's in UK. David Odoyin, very, very intelligent guy. Hey, free children, enough is enough. I want you to hold on to that image in your eyes, okay? Let me bring another image up quickly. Sure. I now, so these are the Hausa people. The Hausa people, they don't care. It's only Yoruba people that are, you know, lazy. You, know, you see? This is Hausa, Nasarawa, Fight is already going on. You see that? These are animals. They are animals, but we are not animals. And the message here is video of violence. Do you hear what I started saying? There's nothing called peaceful protest. Violence. Bẹ́ẹ̀ni Teresa Eshegon Iwumenetiwole, I can see everybody even if I've not mentioned everybody's name. I can see you, and I'll be mentioning the name as we go into the program. There is nothing like peaceful protest. Violent protests in Nasarawa state, which was earlier reported, violent. But the Yoruba people say, Koiki, no, we don't want it violent, we just want it. River police probes of APC campaign DG vow to arrest killer for where till thy kingdom come. I can show you the images. They say they've already killed this guy. I don't know. He's one of the terrorist notorious leader Umaru Nagoma. But that's not where we're going. I want to go back to my Twitter and Uh, once again, a very good afternoon and welcome to the live transmission. There's a guy called Chud. Hey, Funke Akindele, hey, our sister. Wọ́n ló ti delete gbogbo Twitter, gbogbo everything on Instagram that's got to do with politics. Well, she tried. But uh, the Gaussians say they don't want PDP, they want APC, and they've got APC. Yeah, definitely not all the Yoruba youth are lazy, definitely. But majority of them are lazy because they follow the, eh, the politician, especially àwọn tó ń tẹ̀lé politician. Hey, Funke Akindele, hey, Apele, you try, don't worry, you try. Next time, campaign for Yoruba Nation, okay? We love you, my sister. Look at this guy. Came out quickly. This same guy, Leleyo, now they are doing twitter <laughs> they are doing twitter fight for him hey release chud hey free chud and you see people retweet hey retweet retweet retweet retweet retweet retweet retweet retweet retweet because chud is living in a zoo country compared to simon ekpa that day that this video popped up this stupid guy came out and said breaking news Simon Ekpa, the, look at the way he put it, the terrorist has been arrested by Finland. he has now been also been arrested by the zoo country. mo Omeyo Baone ń Kupaku ọmẹyọ báwo ni give up ìtọ́fẹ́ ni pé give up torí pé Tinubu ti wọlé Sanwó-Olú ti wọlé Dàpọ̀ Abíọ́dún ti wọlé Mákindé ti wọlé abdul fatai ta ló tún wọlé ní àwọn stéètì tó kù nọ́nà ná yóò mú kí prince níyì ẹ káàbọ̀ dáàdì wa mú kí gbogbo ìyá mi ah kingsley you dey laugh you no good boy you no a good boy man mú kí ìyá wa lé àjà mú kí gbẹ̀yìn girama ẹ wo bọ̀bọ́ ìṣe ẹ wojú ẹ̀ dáadáa ẹ wo bó ṣe ṣe ọ̀rọ̀ simon Epa because only one hundred and seventy seven thousand followers he came up that day and say breaking news Simon Ekpa, the terrorist, has been arrested in by Finland authority. So who is the terrorist that have arrested this idiot guy now? Mukiyawa Abike Momsi Ashabi, Yami Fatima, Mukiweyin Ololufe Koiki Media, Maize Gold, yes, we can never give up. Idris, yeah, Kama, ilé ìjọ Kama lọ Idris, He has been picked up in Anambra State. And as we speak right now, nobody knows. They're just speculation according to David Odoye. You know that one, keep writing. Hey, free, free, free, free. Since Saturday till now, more than seventy-two hours. Kò sẹ́ni tó gbọ́ mi tí bọ̀bọ́ yìí wà. And I'm sure, let me tell you, no be say I want to, I pray the find him, but trust me, Daddy who know this guy, Daddy láti 2019 El Rufai has killed this guy now where is he Daddy Daddy Yati ṣé Daddy Yati nìyẹn jẹ́ what's that guy name ẹran mi létẹ̀ quickly the one that I normally say that is the kidnap what's his name ṣé Daddy Yati náà ló ń náà Daddy Yata Daddy Yata. Uh, Yapa 2019 orúkọ ẹ̀ ni mo try láti get that. Hey. This man, right, is a blog he has disappeared láti 2019 ó kú ni ó yè ni àmọ́bi tó wà ni Nobody knows what has happened to this our brother because it does not matter whether he's a Hausa man, it doesn't matter, he's a human being. He was fighting for freedom. Olomo, two years old. Let me say this. Let me say this uh, Emma Boone, I was reading a comment and I wanted to be sure, you know, what the person was putting out there. So this man, Dadiyata, ha ya ya ya ya ya ya ya ya ya, ah, Ọlọ́mọdé àṣàgbákò Nàìjíríà. Nigerians, I pity you. Dadiyata, nearly a year, it's more than a year now. He has, he ha, this was 2019 when he first started, they, they were looking for him unaware of adopted critics' whereabouts since 2019. It was supposed to be a seventh wedding anniversary of June 29 for Khadija, Khadija Ahmed and Abubakar Idris. The conjugal union had produced two daughters before the tragedy struck. On August 2019, Mr. Idris, known as Daddy Yatta, who is better known as Dadiyata, was adopted by unid. These are not the IPOP people. These are not the ESNO. It was adopted by unidentified alien, like you know, alien that is coming from the. <laughs> I've been watching all these, uh, you know, uh, documentary lately. I'm sure this one, like people are saying now, is already inside DSS dungeon. Wọ́n máa fojú ẹ̀ fi iná nínú Nàìjíríà. That is the Nigeria that everybody wants us to continue with where there's no freedom. And look at what uh, you know. Look at what uh, UN is saying there. Universal Declaration of Human Rights. That Diyata, we don't know where he is as I speak to you right now. Ben Yawabike, they believe in election now. Some of them are now believe there is no hope in Nigeria again. That, no, oh, they are mad. Don't, don't listen to them, mommy. They don't know. Look at them now. But just some few weeks ago, when the news was circulating on social media, he came out and said, breaking news, Simon Epa, the terrorist, has been arrested in by Finland government. But today, the same guy himself has been arrested by another terrorist country called Nigeria, even though we know that Simon Epa lives in... Let's go and look at Finland. Just another background of Finland what is Finland you know we don't know what let's go and look at Finland Finland ẹ jẹ́ fún mi lórúkọ fíìmù tá à ń wò yẹn lọ ẹ bá bá ń bọ́ síta mo fẹ́ mu jáde Finland is a northern European nation bordering Sweden and Norway. orúkọ ẹ tá à ń wò yẹn ẹ bá ń kọ sí Finland is a northern European nation bordering Sweden, Norway, and Russia mo kí yàwá ọlájúmọ̀kẹ́ mo fi tọ̀wọ̀tọ̀wọ̀ mo fi kí mà mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa yes ẹ̀gbọ́n mi Simon Adébísí mo kí ẹ̀yin ọ̀dọ́ tẹ́ wà nílé don't let any i understand ẹ lè máa sọ pé Koiki kò tí ì option you know it's difficult okay i understand okay no problem but that has not stopped Yorùbá nation okay Yorùbá nation is still ongoing and please don't come to this platform and tell us that uh, a country has been gotten, you know, it gets me angry. Okay? Mo bẹ̀ yín Mo ti bú síbẹ̀, Oṣé. Thank you. So, Finland, 5.5 million, was able to release Simon Epa after questioning, after interrogation, for whatever reason that we know that the federal government of Nigeria was making a push that they should arrest and take Simon Ekpa, if possible, even bring him to Nigeria, as if Finland is like a crazy country like Nigeria. The whole population of Finland is 5 million. But today, this chud, everybody is now saying free chud, free chud, free on social media. Yes, Mr. Peter, Yoruba nation is unstoppable. Mokin Baba Emmanuel Oyewole. Once again, Now that election is done to the full to fool them, we can focus that the country must be divided moving forward. Ẹ ṣe gan ni ìyá mi alálùbáríkà mo kí gbogbo ẹ̀yin listeners wa bí ṣe máa ń sọ Ọlọ́run ọba Elédùmarè kò ní jẹ́ kí èmi jọra mi lójú bọ́ pé ẹnu mi yìí kò mú irọ́ lẹ́pa because background tó dání mo ti jáde and I know that my star is doing exactly what it's meant to do at this particular time in the history of mankind. I might not be perfect. I might say things that you might not like. My utterances might not be the kind of utterances you want to hear from somebody that lives in UK, but when you are fighting this kind of fight, don't expect good utterances. Don't expect everything. Expect every pack, every package in this platform. Tí n bá Anytime I sight that coming into the program, I must stop the program and welcome her officially into the broadcast. Mo kí yẹn káàbọ̀. Àti ìyá mi gbé mi lékè, mo ti rí ìyá mi those other three people, I love their name. May Nigeria not happen to you. Mo kí dada Alaba. Mo wá kí gbogbo ẹ̀yin bàbá wa tí fúdi kan àbí di kejì inú kéékèèké tẹ́ ẹ̀ ń ní data mo sì ní kí n máa kí dáadáa pé kò easy. Èmi ò mọ rí sí ìtọ́jú máa ń sọ bẹ́ẹ̀ bí ọlọ́run tó máa kọ́ máa fi data kọ́ gbọ́ pé you know all these our parents sometimes they just you know they don't tell you they don't just don't send money jọ bẹ́ẹ̀ náà ṣe máa ń send owó sí mi náà mo sì tèmi náà máa ń send síta láwọn ẹlòmíì náà wọ́n ò ní sọ fún mi <laughs> eh? buy, she buy super chat àwọn tó bá bí pé ẹ̀yàn onílàkàyè tó ń fọ́lò ní o àwọn tó lè fún ní kankan attention just like everybody is doing right now but look at this guy look at him i mean i pity him Maybe he did not know that Simon Epa was trying to fight the terrorist country, but he was actually saying that Simon Epa is a terrorist. Can you imagine? How can this intelligent guy, because his views is different from Simon Epa, because he wanted Peter Obi that has now <laughs> that has now Lule. Tinubu as Lule Peter Obi. Sorry, obedient. I told you in one of my videos, you were oh, that video pulled about close to 200,000 views. I read some of your comments. You abused me. You abused and abused me. And yet I am here standing and laughing at you. And don't come up with all this prophecy that uh, Tinubu, a court will. Look, the day that court will make Tinubu not to become the president, Tinubu will destroy Nigeria. Àṣírí ẹgbẹ́ lẹ́nu nìyẹn ìjọ tí kóòtù bá lọ overturn rìsọ́ọ̀tì tí Tinubu ti fi gbogbo ayé ẹ̀ tó ti ṣe gbogbo oògùn wọ́n ti ṣe gbogbo àdúrà gbogbo oríṣiríṣi wọ́n ti rè èèyàn mọ́lẹ̀ wọ́n ti rè ẹranko mọ́lẹ̀ forget it Tinubu has spent so much money to get where he is. So if a court in Nigeria tried to upturn what Tinubu has fight all his life for by saying èmi ló kàn, he would destroy Nigeria. I can assure you that. I will be here to tell remind you the court today's date. So all this obedient thinking that you know, because I hear some pastor, there's a pastor on social media on YouTube. Hey, there will be a new Nigeria. There will be a new Nigeria. Instead of them to be saying that there's a war, there's a problem coming up, they say there's a new Nigeria. Moki Yawa Mohammed going I greet everybody if you're watching me from the north. Look, I don't hate you. I will never hate human being because I have lived in a society where I live with different people around the world. Look, I live with people that are gay. I don't have to be gay. I go to their protests. I'm sure some of you have seen me there. I go to all these protests of lesbian. I don't have to agree with their views, but this is the society I say I want to live for now. Okay? I go to people that disagree with the government here. I go with it. Even here, I've, I've done, camp uh, eh, uh, eh, eh, not campaign, but I was called when APC, they were doing their, uh, was it, went from, uh, uh, uh, they came with change and then they went to next level. They called me. They said, Koike, do you have time? Come and come and coverage us. I said, okay. As a journalist, I went there. Just like when people are saying, eh, my brother, my uncle, anything went to, uh, you know, that camp, uh, that uh, interview tó lọ ṣe àwọn àwọn kí làwọn tó support Tinubu ní London. Ẹ wá accuse ẹ pé ẹ pé ó ti ó ti di APC. Ọlọ́run yọ yín pé mi ò tètè gbọ́. I would have gone there kẹwàá sọ pé mi náà ti di member APC. Èpè ni máa ṣẹ́ fún gbogbo yín. Because some of you don't, some of you we don't even know your real faces. Because some of you are hiding under, you know, a different, uh, you know, camouflage. We don't know your faces. My face is out there, so you think that I'm like uh, my friend there. I don't know whether he got paid for it, but uh, you know, uh, Oshodi okay. You call you call him Balo. I call him Oshodi. I've known him long time, multi multi but I don't want to go into all the details. you know. But at least it's happening now that Tinubu is the president and so who is the is the is the governor, and I'm sure he can travel back to Lagos without MC Oluomo and Kule Poli and all those criminal thugs will touch him. They'll give him, they'll probably give him some security as well. I am not for work on, I report to support one. But today, I can do a whole program without moving from here and even open my say but boy say only to Simon Ekpa ń jà kú wrong ni just as some of you are also pointing fingers at me. ah oh ọlọ́run àjẹkọ́ àrẹ́sì Koiki ní London o ẹ̀ ń tanra yín Oh no, I just o you You're wasting your time because I am fighting for the right cause sórí gbogbo tí UN kọ sókè yìí ẹnu lásán ni it's very easy but in reality the United Nations knows okay what is Amnesty International could not do anything for this young man he's not a young man but you know láti 2019 he's alive he's dead ah ẹni tó tẹ̀ tó lára tẹ́lẹ̀ can you imagine if he's alive and he's not being felt very well ah machine ah Nigeria. A country, 20, a country of five million called Simon Helpers. Hey, Simon, Simon, come, come, come, come here, come here. What is going on? The, your name is all over the place. Are you a criminal? Uh, Simon Helpers said, I don't mind them. I am just a good guy. And you know when there's a good guy, there's always bad guy. That, you know, bad guy. Look, I, I'm watching this movie. My wife just gave me the details now. Is this my wife actually forced me? Well, not forced me, but she actually took me because season two, Richard Daddy, she now said to anonymous ṣẹ̀wó tó àwọn ti parí season one wàláì àwọn season two lọ́wọ́ ni mo ní well let me come and do my own program and speak to my people because uh, you know when you when i'm not out uh, you know you need you know everybody need the tonic so my own program is the tonic because at the end of the day you have listened to so many things over the weekend and how you come this side when you come to this platform trust me this is the platform that says we are going to fight benny everybody will eat breakfast and ah, look I lost a family on the second of January. Even they stole his mobile phone. They stole something in his wallet before they go to the hospital. Nigeria is a crazy country. Forget it. I've been watching this movie. Ah, tẹ bá rí ètùtù tó ń ṣe nínú ẹ̀ ba Ah, nǹkan cherry immigration mo rí nínú fíìmù culture borí níbẹ̀ language how many people have watched this movie i, I don't wanna play the trailer because you know wàhálà facebook ti ẹ youtube ti pọ̀ jù ẹ̀rọ pa àmà ẹ̀rọ wọ́n ti yọ monetization wà wà rọ́bà ẹ̀ a kò brókì rẹpẹtẹ báyìí ah irú burúkú làwọn youtube yìí gbọ̀nsẹ̀ owó kéékèèké ta tún manage àwọn teams wa tèmi náà ra manage ara mi shadow and bone how many people have watched it the season two just came out i am currently on the first edition of, of the first episode of season two i The whole day yesterday, I sat down and I watched from the beginning to this without standing up and I watched the, uh, season one. Ìyẹn ni mo ṣe wá ṣe program I ẹ má bínú. Because I want to ṣẹ́dé mi if máa jáde, mo fẹ́ máa fún yín ní punchline àwọn nǹkan kan débi pé ah ọmọ boy bọ̀bọ̀ it ìkò make sense. No, ntí kò ìkì sọ make sense. Yeah, toggery everywhere in Nigeria. Oh, somebody say I will watch it tonight. Okay. I started with season one yesterday. Tẹ wo tẹ wo movie yìí, ẹ mọ̀ mo sọ fún yín pé nàìjíríà wà nínú darkness bọ̀bọ̀ tí ó jẹ́ eléyìí bọ̀bọ̀ yìí this guy eléyìí ni good girl okay ṣẹ́rí eléyìí tó dúró yìí is a bad guy okay just as every in life we will have good and bad and we will have ugly but this one because he was upset or you know, whatever he had a supernatural power mo kàn fẹ́ ṣàlàyé fún yín I don't know whether we can play the you know the, the trailer. Even if they take it out, it does not matter because a, there might be a trailer, and I know they will remove it anyway. They will always do. So kí ni mo fẹ́ fàyọ mẹ́ni pé Ilu, blọ́ọ̀kì ìlú méjì ìlú ìlú ṣé ìlú méjì ni àbí ìlú kan náà ó He actually uses power to block a country with you know what how, how do I explain it? ó block ìlú ẹ mọ̀ pé okay let me say Benin Republic and Nigeria ká wá fi òkùnkùn ká fi dé gbogbo pé ẹni tó bá wá fẹ́ gba inú Nàìjíríà lọ sí ẹ mọ̀ pé just the same act ṣeré fíìmù yìí ó relate mọ́rọ̀ Nàìjíríà lóòótọ́ ṣé mọ̀ pé tẹ bá fẹ́ lọ láti Nàìjíríà lọ sí Benin Republic do you know how difficult it is because of all this crazy Fulani àwọn kọlàkọlà tó ti gbé síbẹ̀ tó jẹ́ pé irun lẹkọ lọrà ní èkó èkó òdó mọta ó wá ń gbé fẹẹ gbé wọ Benin Republic ọmọ máa bí òun gbé tọkì bọ àbí kankan láti Benin vice versa do you know the way the border is this is exactly what this film is look like it speaks exactly the damage, the problem that we are facing in what is known in Nigeria today. Let's watch the trailer. Tobadeti yo, that's fine. I do not own the copyright anyway. I'm calling the advert. ìyẹn ká advert yẹn lọ tán àwáṣẹ yìí release audio mo kí bàbá Gani Olóyèdè. ṣẹ́rí kìíní dúdú tó ń bọ̀ yẹn wọ́n ti fi blọ́ọ̀kì nàìjíríà ìyẹn lè ṣe lè rí kankan àwa tá a wá fẹ́ mú láìtì wọnú bẹ̀ àwa lè fún ní problem wọ́n ti blọ́ọ̀kì ọ̀rọ̀ nàìjíríà kò ń ṣe lẹ́ẹ̀dí kò ń ṣe lánàá kò ń ṣọ̀rọ̀ two hundred years ago wọ́n ti blọ́ọ̀kì nàìjíríà látijọ́ tí britain ti rí nàìjíríà tó ti rí tó ti rí kingdom yẹn ni wọ́n ti rí pé ah, ta ló ta ló mọ̀ pé meteorite ó jábọ́ sí nàìjíríà rẹ̀ how many people knows that ẹ má bínú ah god there is just a lot in my head today ẹ jẹ́ fi lè sílẹ̀ because èmi kọ́ mo ní fídíò yìí ẹ̀ tó bá fẹ́ wẹ̀ lọ sórí youtube ta ló mọ tó ń pè ní meteorite ìyẹn wà important ta ló ti gbọ́ meteorite meteorite me me me kí ni spelling again na meto me me me me me meto òyìnbó yìí lágbá anyway Google ma help me ìfá nìyẹn ta ló ta ló ti ta ló ta ló mọ̀ pa kínní ta ló ti gbọ́ meteorite rí I've been watching something lately as something popped up ta ló mọ̀ pé meteorite jábọ́ sí Nàìjíríà rí. I want to know whether a lot of people knows a bit. Sherry, there's a lot happening. Oh, oh, ó wà l'Ondo state. Ẹ jẹ́ máa lọ máa ṣe òṣèlélẹ̀ oh, yìí wà Mr. Yọ̀rẹ́. Ẹ ṣe gan ni ìyá alálùbáríkà ìyá kí Akínfisoyè Yétúndé tọwọ́tọwọ́ mi dárúkọ ẹ mọ́ mi. During no what are you talking about Ayọ̀rẹ́ is it the metal right because I'm lost with your comment now can you rephrase back? òkè jimmy ta ló ti gbọ́ pé meteorite jábọ́ sí nàìjíríà rí state wo dẹ̀ ló jábọ́ sí mo fi mọ̀ tó bá yẹ pé ti gbọ́ lóòótọ́ ẹ má lọ google ẹ o you learn a lot from this platform this is a platform that ignites something in your spirit èmi máa ma gbé away from religion nìkan máa gbé lọ sí culture máa gbé lọ sí káàkiri káàkiri because sometimes ẹ mọ̀ pé mo ṣe program kan ní saturday ẹ rí i pé spirit mo fi ṣe program yẹn ó kọjá bẹ́ẹ̀ ok èèyàn kan ló jábọ́ ní platonic jaws nineteen eighty three àyẹn tún recent nìyẹn èmi ò tẹ̀tú gbọ́ yẹn wow mr jinyẹn tún current jù mí lọ nìyẹn ok somebody is confirming that meteorite uh, you know, was found, uh, well, Kimata Boye was found. Okay, meteorite dropped in Ondo State. Ní year wo nìyẹn, Mr. Ayọ̀ọ́rẹ́, somebody is also confirming that ó drop ní Ondo State. Bọ̀bọ̀ kan wà iṣẹ́ tiẹ̀ ni ó máa ń káàkiri. It goes all over the place. Truth and question, thank you so much. So, okay, let's go into it a little bit. While I was watching, I've been watching a lot of things, you know, pyramid. Uh, you know, you, you know, you know me. I love to go around. I've been watching what, uh, um, how many uh, uh, travel space lost in Mars. It come belaye. Sorry, ibi tó bá But they took it during the pandemic. Okay, that's what you were. Eh, anybody? níbo ṣé nu museum náà ti jí Okay, that now I understand what you say. So it is actually, you know, those days, but they took it during the pandemic. Wow. Okay, the one I found was in 1962 in Kaduna. Ah, eh, There was a meteorite that dropped in Kaduna in 1962. Meteorite, Kaduna. Let's go and look at it. And let me go to all. Let's go. The, Mag- the Magami meteorite is called. Mr. Jimmy is already confirming us. Ẹ mọ̀ pé Koiki ò ní wá sọ tí kò bá rí. Ìtí mo gbọ́ ẹ̀gbà tẹ́mi èmi náà mọ̀ tẹ́lẹ̀ o. Ìgbà tí mo gbọ́ nínú fídíò kan, màá play fídíò yẹn fún inú wa. Ee. So ṣe there is a lot in, in, in this world. But one thing mo fẹ́ ká jẹ́ ká kọ́kọ́ máa gbọ́ ni pé the reason why we are finding it difficult to, to convince the Yoruba people is because they are in darkness like this movie now we come back to this movie so movie tí mo fẹ́ fi wọ̀n wáyìí a máa padà sọ̀rọ̀ meteorite i hope you can see the screen ẹ wo ẹ wo ẹ mọ̀ pé kinní kan wà bíi cloud so ká wá fi ṣe àpèjúwe àpèjúwe ni pé i'm now talking about the shadow and bone about to watch that after shadow and bone okay so you're watching that as well okay i just started yesterday i'm gonna continue today i've completely sat down i don't know how many hours i sat down here kódà mo tún fẹ́ lọ sùn ohun yẹn kàn mí mo ní mo lọ sùn ìyàwó mi ní ṣe ká máa mo ní eh, ìgbà tó tó yá mo ní mo sùn mo fi àpè àdẹ̀wò délẹ̀ pam i am now asking the question is ṣé wo ẹmọ bí Benin Republic àti Nigeria ṣe ní do you know that it's so difficult to travel between Nigeria and Benin Republic how many people agree with me the year 2020 the year of return of the gods wow mr ayo yìí another level ẹ̀ náà tún wà yìí o a lot of people gbẹgbẹ dance Let me understand o it's not about Jesus it's not about Muhammad it's about certain things it's about to happen in the real sense and you know we gonna see it ó kù di If ni film, fíìmù share. ń ṣe ẹ rò pé there are certain things that is going to is going to erupt ìgbà tó over erupt in mo moment. But Nàìjíríà did ní pín yẹn rọ́lẹ̀ pa ó máa pín. we come back to the meteorite later so imagine how many people agrees with me that traveling from Nigeria to Benin Republic is very, very difficult. How many people agree with me? Ti Ọlọ́run ni Paul. Thank you so much. How many people agree? Ìyàn kan náà confirm pé ó jábọ́ ní 2020. Mr. Bọ́lájí sọ pé March 2020 the meteorite fall in Akure. Ah! Ẹ wá rí ẹ bá pẹ́ bá rí mú ni. Ó máa wọ owó burúkú mà làwọn òyìnbó yẹn máa ra. Òyìnbó kan ló wá ra ti Nàìjíríà ní 1962 but 1996 ni water máa gbé débẹ̀ àwọn yẹn ti wọ́n ti ní owó burúkú lọ́wọ́ a lot of people buy it so ẹni tó bá ibi tó ti jábọ̀ yẹn bí àwọn kéékèèké kan sì lè wà níbẹ̀ ẹ jẹ́ lọ́ máa fi ó dà pé kí lọ́ máa fi ń wò ẹ máa máa fi magnet ẹ máa máa tó tó tó tó tó tó tó tó tó tó tó alọ́dọ̀mọ́tà àwọn oríṣiríṣi nǹkan la jọ ń gbé sẹ́ẹ̀ ibi tí wọ́n mọ̀dé ló mọ̀dé mo kí bàbá Adéọ̀sùn láti ìlú náà ìfẹ́ dárúkọ state yẹn so how difficult okay people agree pé very kí ló dé tó ṣe difficult pé àwa tá wà ní south west a lọ sí Benin Republic why should it be difficult kí ni reason tó ṣe make it difficult they made it difficult okay Ayore is going further says one of the gods return in Chief Igboho you can either take it or leave it wow I believe it but some people will not believe it wọ́n ní gbòòwò wọ́n ní orúkọ metal detector ah triple adl thank you and ah, mo láwọn tó yẹ pé ọ̀mọ̀wé dáadáa ẹ̀rùn kìí mi sọ pé magnet òun ti sọ pé metal detector so when you have a metal detector ẹ̀yin tẹ́ wà lóńdó stage ẹ jẹ́ máa lọ máa káàkiri ilé tẹ̀tẹ̀ níṣẹ́ it's a lot of money o oh. they are buying it màá sọ fún yín màá ṣe òbídìí ẹ̀rọ yìí ó kù díẹ̀. You are watching a live transmission. Where are we today? The headline I'm talking today is Clement, thank you so much, and I love you so much for your you know, you couldn't give me super chat, then you started sending it through PayPal. I love you so much. Now that election is done to the fools, ó you kí n to the fools, ẹ̀yin ẹ̀yin ẹ̀yin ọ̀dẹ̀. Kò ń ṣẹ̀yìn tẹ́tí gbọ́ nípa Yorùbá nation náà àbí proud. I'm talking to Nigerians that are now crying out and say, hey, this election was rigged. So you don't know that they, they're going to rig this election before. So let's watch this uh, you know, trailer. But till Netflix bá ti yọ, it's not a problem. So in case they buy, but they be báyìí, tẹ́ ẹ̀ bá rí fídíò yìí ẹ mọ̀ pé net ẹ eh, youtube ti yọ because tó bá ti send message sí màá kọ́ ni kọ́ yọ dànù ni so but the movie tá à ń ni shadow and bone The same way I want to destroy Nigeria is the same way this girl is trying to destroy these. I want to show the image. Hold on now. Okay, I jẹ́ kí n lọ fún ní image shadow and bone. So there's a good guy, no, there's a bad guy, and there's a good woman as well. So these two are two different people. Just like Igboho is a good man, But a lot of Yoruba people are not seeing him as that. Or oh, they're seeing him as a ah, Hey, eh, eh, hey, eh. hey. You know, I, I, I'm not going to call him all those nonsense names that they're calling our own Oloye. Let me change his background and bring Oloye's face to my background while I'm talking. But how many people really understand the gbogbo àwọn kọ́tà sọ yìí? Àkóyíkì, ah, ah, I wish that one lè gbọ́ lórí rédíò. Wọ́n ò fi jẹ́ gbọ́ lórí rédíò náà ìdòwú michael mo kí ẹ ojoojúmọ́ ni comment ìdòwú michael lórí facebook only god knows how much these people spend especially èyí tẹ́ wà ní nàìjíríà ẹ̀rí àwọn kan sọ ní ilé ni ọ̀gá go and sit down na just to dey run your mouth like tap you sabi at least i'm running my mouth like tap ìyá máa jẹ ṣé gbèsè lára yẹn lọ gbẹ ìdààmú ìgboro tí ń gbọ́ mi orí Koiki Odùduwà mò ń bọ̀ wá dé pẹ̀lú ẹ̀ o mò ń bọ̀ ṣáà dúró síbẹ̀ only I'm running my mouth like that. At least I am giving people the information that your father and your mother láti jọ tọ́kì bí bàbá àti ìyá ẹ̀ tí wọ́n sọ fún ẹ rí. Gbogbo tèmi sọ ní bíbà bàbá ẹ̀ àti bàbá bàbá bàbá ẹ̀ àti ìyá ìyá ìyá ìyá ẹ̀ wọ́n sọ fún ẹ rí ọmọ àlè olórí burúkú. These are the Fulanis with us that we are going to deal with. Mo fi sọ̀rọ̀ mí ìnìbọn mo fi sọ ẹ̀ ní bíbà. Ah, ẹ bá má dìde mú bẹ̀ ẹ fún mi mo fẹ́ block ẹ̀ ni remove is not the issue I hope you block it olùlòṣe lórí burúkú ẹ fi wọn lẹ̀ fún mi mo máa gbọ́ fọ́lọ̀ mu kọ́mẹ̀ntì wọn ọmọ àlè ọlọ́run yóò tí mo tètè rí tó padà wá ta ló ń sọ pé kò sí sound it could be from your own end there is a sound in the broadcast check your own side ó lè mi run the mouth mi we can hear you too well my mic is very good it could be from your end Refresh. so what am I trying to say àwọn olùlòṣì àwọn ọmọ àwọn ọmọ wọn kírun so ṣe rí this movie tí mo ṣètò wò lá iná ó tún fún mi ní ọ̀nà dá ṣe rí ayé tá à ń gbé in reality Nigeria inú darkness ló wà lóòótọ́ kò sẹ́ni kankan tó lè sọ fún mi pé Nàìjíríà ò sínú darkness pure darkness ní Nigeria. wà but problem tá à ní ni pé bá ṣe ń try tá à gbìyànjú láti fẹ́ yọ kúrò nínú darkness yẹn à ń rí àwọn ọ̀kan náà tó ń bákẹ̀ and the more people back this kind of nonsense òrèlè nísìnyẹn mo ti lọ wo picture ẹ̀ náà wo kinní kan lò ṣì ọmọ àlè mo ti rí dáadáa nísìnyí ẹ̀ mo ti dé pẹ̀lú ẹ̀ má wọlé àti gbà kúrò lórí system wọn. Nigeria is in real trouble kò dẹ̀ kò mo àní kò ń ṣépè sẹ̀ kò yẹ pé mo ń ṣépè for anybody kò lè dá fún kò lè dá fún nàìjíríà láyé ni mo sọ kò lè dá fún nàìjíríà fún nǹkan tí mo tún wò lánàá yìí tí mo sì ń wò títí dèní tó ń pè ní shadow and bone ẹ tó bá ní netflix ẹ lọ wò kò lè dá fún nàìjíríà láyé àwọn olóṣèlú òdẹ̀ ní jẹ́ kó dá fún nàìjíríà nítorí pé àwọn ni wọ́n ń gba ẹ̀jẹ̀ yín àwọn politicians ni òyìnbó ń lò nísìn láti fi deceive wa oh go and vote ṣèbóhùn ni Aisha Yusuf ṣe ń bínú ẹ mọ̀ pé mi ti ṣe program yẹn lórí ẹ rántí pé mo sọ I have to close down because mo fẹ́ kí browser kò lọ close gbogbo tí mo ṣe let me close Finland down ẹ rántí pé I told you where is Aisha Yusuf one let me close this one. Let's go back to Aisha Yusuf. Ngolowa, Aisha Yusuf. You know, I told you during the Star Radio that the Katrina Lang was saying, in know, fascinating I don't know what is fascinating about the election, but that was what she said. But Aisha Yusu, that has about 1.8 million followers, think that she can change the narrative in Nigeria, but she's joking. Kilo Kosibia, Danko of Labour Party in Plateau State wishing celeb of PDP a successful four years ahead. Okay, kìí yẹ kọ́ mo fẹ́ mú jáde. Ẹ̀gbọ́n kan tẹ́lẹ̀ Kosibia. Freedom is never voluntarily given by oppressor. It must be demanded by the oppressor. Nigeria is in real darkness. <laughs> Victor Labamboni, not only darkness but under curse. Bẹ́ẹ̀ ni ẹ̀wọ̀n pípọ̀ tó bá wà ní darkness ó máa wà curse as well. So that is why when you look at this movie, tá à ń sọ̀rọ̀ it is just exactly what Nigeria is facing right now And as this young girl is trying to bring the light into the country that she's fighting for in this movie, this bad one is trying to hold it back. So let's go and listen slightly again to Aisha Yusuf based on what the British High Commissioner said. Let's listen to her one more time. Mumbo. Yes, indeed, the head You came out to tell us that the 2023 election, you find it fascinating You find it fascinating that people were killed. You find it fascinating that people were injured, people were harmed. You find it fascinating that results were being changed. You find it fascinating that violence was brought into the election. I, I thank God that we are not the one that brought the violence. So It has now been clear by Aisha because she has told her 1.8 million followers that it is not Biafra that brought the violence. It is not the Yoruba people. It is not Igbowo. It is not Simon Ekpa. It is actually the same people that the British is supporting that brought violence into the election. Truth and question. Thank you so much. Dizzy one dz three. Yes, our children is here in Scotland. Those are the ones backing the pure evil. So, as me, the good guy, is trying to remove this, you know, violence that uh, you know APC is going to do on our people, PDP, NNPP, and the Yoruba politician, the Igbo politician, the Fulani politician, the Hausa politician. Aisha Yusuf is the one telling them to continue, and Nigeria will be great. Waris Jinodu, thank you so much. Okoya Afolayan. I think Labour Party supporters have seen everything now. When they are telling them, they say they want one Nigeria. Muki Egbomi Ayodele Afolabi, and welcome to those of you on the Instagram. Hey, four Henry, you don't see blue navy blue shirt. Muki Ẹ̀ka wà lórí Mixella. Mo ń gbàgbé láyé, mo mọ̀ pé wà níbẹ̀. Ibùdó tẹ́ ẹ̀ Comrade Plan B, welcome to the program. And he also went ahead and said, people still love their oppressors, but the few of us will liberate them. Yes, because kò ń ṣe èrò púpọ̀ la àti rí nísìnyí pé within the Yoruba movement you know, it has been compromised because láàrin wa náà wọ́n ti kó àwọn ọ̀dàlẹ̀ tí a lè àwọn kan máa ní yẹn Koiki ẹ má jẹ́ kó wà rìn yín náà ṣé èmi èmi ní àjẹ tí máa fi mọ ṣé mo ní mo ní mo ní kúkú sì tí máa fi mọ ẹni tó jẹ́ ọ̀dàlẹ̀ láàrin wa I mean sometimes when people call and say ẹ ẹ bá má jẹ́ kí gbogbo wọn wà lọ́dọ̀ Ìgbòho ọ̀dàlẹ̀ wà láàrin báwo lèmi ṣe fẹ́ mọ ọ̀dàlẹ̀ báwo mo ṣe fẹ́ mọ̀ pé nǹkan tẹ́ ń sọ yẹn pé iṣẹ́ ọ̀dàlẹ̀ because a lot of us that we started talking Yoruba nation even on this platform we realize that some of them have been brought away but no not brought they have been deceived that they have a virtual country not realizing that it's a virtual country they thought is a real country and they are still believing it today àwọn kan lè ní ẹkọ ìkìyẹ máa sọ̀rọ̀ lọ síbẹ̀ mọ́ fi wọ́n lè kọ́ máa ṣe tán ṣe but these are the same people that is holding us back. so irú Aisha Yusuf nísìnyí tó ń púṣì Peter Obi ó ti púṣẹ̀ púṣẹ̀ púṣẹ̀ púṣẹ̀ tán gbogbo wọn ti há nísìnyí gbogbo tó fẹ́ ṣe nísìn àti gbadebo àti peter obio everybody wants to go to the court which court are they going to which court ìlú tó ní rule of law ìlú tí a ṣì wá dadi yàtà àmọ́ bí eh, free chud o we are here on Koiki Media say free chud now now now that's the only thing i can do because if chud has listened to simon ekpa he will know that simon ekpa was the good guy. But Jude was actually saying that Simon Ekpa is a criminal, he's a terrorist mo kí alájà Sherifa ẹ káàbọ̀ mọ́ mi ìyá mi Sarah oyinlọ́wọ̀ we love you so much ẹ ti bá dárúkọ gbogbo iná ni mo nífẹ̀ẹ́. So yes, my utterance might not be the kind of utterance that you want because èmi ò lè sọ̀rọ̀ bẹ́ẹ̀ wọn tó kù èmi ti wà láàrin àwọn òyìnbó èmi mọ̀ pa á máa jà ni. So ilé tí Aisha Yusuf ń sọ yìí ó sì máa dìjà gbẹ̀yìn náà ni Aisha Yusuf because látayébáyé ni ilẹ̀ nàìjíríà yẹn náà ilẹ̀ yẹn tí kò ń ṣe nàìjíríà bọ̀ ẹ jẹ́ ká lọ as nàìjíríà o oh, ẹ má bínú is Katsina Katsina in 1962 October 3rd a meteorite called Zagami dropped there do you know how much it cost somebody bought it I will show you ẹ jẹ́ máa prepare video yẹn kí lọ mú ní orí YouTube abẹ́ẹ̀gbọ́n mi let's now go back again and watch this documentary one more time. Well, not documentary, it's a movie. It's called Shadow and Bone. Tẹ́ bá gbọ́rọ̀ They be tẹ́ ẹ̀ bá rí fídíò yẹn mọ́ Netflix ló don't come on. but tẹ́ bá also the YouTube ẹ̀yin náà lè wò let's watch it again. helpless head unfold. Well, you couldn't do it with one amplifier. I need the power of all three. You must find Firebird and the secret. Take their power. Finish what you started. You puberty, and worse. So I don't play too much. At least you know you have the idea of what I'm talking about. So just take a look at, just have an idea of um, Benin Republic and Nigeria, and there's something blocking us. And you can tell today because if you want to travel to Benin Republic, it's like hellfire. But travel from um, state Olosumo, Niger, which of the state in the northern part of Nigeria, you will not see any security operating because that is what they want. So I leave that Ntibayin polówó ẹ̀ eh, fún mi lókàn anyway so àti nǹkan òyìnbó lọ́wọ́. We come back here. Now mo fẹ́ ká wo mo ẹ̀yàn meteorite on October third precisely in 1962 just two years after the Nigeria independent. Why October again? Is it coincidence? I don't know. But when the when the astrology look at all these things, they can look at it and ask questions. Tá bá gbé Ifá kalẹ̀, tá gbé Ọ̀pẹ̀lẹ̀ kalẹ̀, ó lè fún wa ní information ìhàn kan náà pé kì í má lọ̀rọ̀ Ifá àti Ọ̀pẹ̀lẹ̀ òkè ẹgbẹ́ ọ̀rọ̀ Bible náà jáde ká fi gbé yẹ̀wò ẹgbẹ́ Muslim ẹgbẹ́ Quran jáde. Are we not in danger? In Yoruba land ni mo ń sọ nísìnyí o, but something happened Eh, I don't know if there's a chat allowed on Twitter. I don't know. You know, to be honest with you, I might look into that, but I don't know. But eh, at least you can chat. Uh, you know, in the other platforms. And ah, quickly go back to Twitter if you want to. Shokoto's no. These happen in Castina. Konshi Shokoto. This information Professor Elori. And I have Ibi Timothy information here. Was watching this guy. I watch a lot of things because that's the only way I can broaden my knowledge akílódé ah, tí kò gbé jáde ní kíákíá níyàgòyàgò àbí mo ti wò mo ti wò ó oh, torí mo ti ọ̀kẹ́ jẹ́ padà sẹ́yìn torí mo wò délẹ̀ dáadáa ìyẹn ni kò tí ì ṣe rẹ́kọ̀n láti history lórí tèmi yẹn. Ah, uh, again, fresh again. Yeah, that's the guy. Let's watch this. I do not own the copyright. This guy is called Robert Hard. They have sold some to the value of almost eight hundred thousand dollars. Let's watch it. Meet Bob Haig, the meteorite man. The meteorite man. With little more than a shovel, a metal detector, and a good pair of eyes, Haig hunts for meteorites, those shooting stars hardy enough to actually make it to the ground. In a field rife with geologists, astronomers, and rocket scientists, Haig is more like Indiana Jones. He's traveled around the world searching for extraterrestrials he has travelled around the world ó ti káàkiri gbogbo àgbáyé kódà ó ó i like to say that they've taken me all over the solar system and they really have. I've searched from Argentina, Australia, South America, Africa. About Africa, there is always something in Africa. And there's always something somewhere in Yoruba land. And likewise, the other you know, uh, kingdom that the British decided to turn around and call everyone Nigerians? Because this is treasure. There are a lot of different kinds of meteorites, and some are more valuable than others. If you find the right meteorite, you could maybe pay your house off. I've seen people driving new cars from finding meteorites. Ẹgbọ́n, òun ti ráhùn drive new cars. So wọ́n tó wà náà dóṣè ó jẹ́ lọ wá metal detector bí ọ̀kan ṣe sọ fún wa lẹ́ẹ̀kan. go to tó bá see the tẹ Go. ti gbọ́ kẹ̀yà ṣe kí ni kẹ̀ tètè máa lọ wá gbogbo bẹ́ẹ̀ uh, yeah, Castina is closer to Niger Republic. Thank you so much. Jibia local government. So ẹ wá compare Jibia local government yẹn ẹ compare ẹbẹ tó ń lọ sí láti Èkó lọ sí Benin. Èwo lẹ máa easy jù? Nigeria and, and, and Nigerians are all in darkness. It's coming up to almost 5 p.m. local time Monday as we continue to now go back and say to those maybe you are just thinking that you could use Peter B uh, to get into power but it has failed you now. Come back and let's start talking about the reality. Nigeria is not working. Hank makes his living finding and selling meteorites. Over the years, he's developed a keen eye for them in the field, and it's a skill he's willing to teach. If you want to find meteorites, you have to first learn about meteorites. You have to know what they look like. A freshly fallen meteorite will have a melted black burnt skin on the outside of it that's going so fast this frozen rock flash fries to this black melted skin. Then there's iron meteorites. So iron's very heavy, it rusts. Okay, ilé ìkọ́ni mo pé èyí is the top ten most expensive meteorite. Yeah, mo need, mo ti it's not this one so inú yẹn la ti máa rí ti ọ̀rọ̀ ti nàìjíríà tó yẹ wọ́n rí tọ́ta let's refresh this again and lately as well i've been going to mass well from my house here uh, on my computer i might show you a little bit as well so ẹ jẹ́ ká lọ sí stream again and uh, let's now watch this one so ele these are the top ten most expensive meteorites in the world okay in case you don't know. So let's watch it together and learn something. So there is an energy. Ní tí mo there is some kind of energy whether we like it or not tó wà láàárín ilẹ̀ Yorùbá tó ń connect pẹ̀lú àgbáyé and energy yẹn wọ́n ti rí kò ń ṣe lẹ́nu wọ́n mọ tó wà precisely wọ́n dẹ̀ mọ value ẹ̀ but àwa ta ní àmọ́ value ẹ̀ ìjọ ta bá ti mọ value ẹ̀ ìjọ ẹ̀ la máa dìde la máa jà fún èyí tẹ́ ẹ sọ pé ká má jà ká má jà yẹn ẹ̀ ń wé sáà ara yín ni ìjọ tí a bá ti mọ̀ pé àwa àti òkè lọ́hùn wọ́n ń connect ìjọ ẹ̀ la máa mọ̀ pé yes ó ti di dandan kó ká kúrò ní Nàìjíríà ẹ jẹ́ ká wo the ten most expensive meteorite ó dà gbẹnu bíbá mo ti rí tí mo wá yẹn ẹja gbẹlẹ ní díẹ̀. A meteorite is a really valuable find because these rocks are becoming more expensive than gold. Ẹ̀dá bínú mute uh, máìkì tèmi uh, so that that way there will not be a kind of interference. Mo kí yàwá Elizabeth Olúṣọ̀yà, mo kí ẹ̀yin pásítọ̀, ẹ̀yin wòlíì, mo kí babaláwo, mo kí gbogbo ẹ̀yin èèyàn wa pátápátá nílé àti lóko. So my mic will be muted. But I hope I remember to unmute it when I'm done. Don't come around every day. Although there are a few that even stand out among the other meteorites and valued several notches higher than the rest. So, hello folks. Welcome back to Factolic. And today we bring you the top 10 most expensive meteorites ever found on Earth. So, without any further ado, let's get them straight. Number 10, the Gibeon meteorite. $330,090. Since it was first discovered in 1836 in Great Namakaland, Namibia, Africa, more than 25 tons of ẹ má bínú ẹ tọ́nà ti rí the first meteorite ta ló gbọ́ bẹ́ẹ̀ dáadáa mo fẹ́ mọ̀ bí àwọn èèyàn fọ́lọ̀ àjọ ẹlòmíì ẹlòmíì ò wà lórí program yìí ta ló gbọ́ ibi tí wọ́n ti rí the first ever meteorite ní eighteen thirty six ta ló gbọ́ bẹ́ẹ̀ ta ló gbọ́ Namibia okay now ẹ jẹ́ ká sáré lọ wo Namibia ṣé Namibia ó wà settled lẹ́nìí mo kàn fi lọ mo kàn ẹ mọ̀ brain mi kàn ń ṣiṣẹ́ káàkiri ni o ẹ jẹ́ ká lọ lo Namibia so today Namibia a country in Southwest Africa is distinguished by the Namibia Desert along its Atlantic Ocean coast. The country is home to diverse wildlife, including significant chatted population, the capital, Windhoek, and coastal town, German colonial era buildings. Àwọn Germany ló colonize àwọn. Mo kí ẹ bàbá mi, ẹ̀gbọ́n mi, Kúnlé Ṣítà. Aziz Karim says Africa, Namibia precisely so my question tí a bá fẹ́ tá a bá kọ̀ pé tá a bá fẹ́ da brain wa rú ṣé kò wá jẹ́ kí Nàmíbíà ti jẹ́ ibi tó máa jẹ́ gbòógì ẹ̀ lágbàáyé nígbà tí èyí tí wọ́n kọ́kọ́ máa rí gbàrà Nàmíbíà ni wọ́n ti pàdé ẹ̀ according to bí bàbá yìí ṣe sọ fún wa ní eighteen thirty six ẹ sáré bá mi calculate ẹ̀yin demo mass 1836 minus 2023 how many years ago was that kò ní bàjẹ́ fún ẹ láti Miami. mo kàn fẹ́ jẹ́ kí àwọn tó ń fọ́lọ̀ wa I just want you to you know, I, I want you to take ẹ mọ̀ bí Fẹlá ṣe máa ń sọ you know, close your mind because if something of this magnitude had dropped somewhere in Africa the first one precisely in Namibia, Southwest Africa And today, Namibia is a country that is not there. Is 187 years ago. Wow. Well, he says, I hope I'm correct. About to confirm it. Is that right? 1836 till date. How many years ago? Somebody has also confirmed me. 187 years ago. I want to take, take a note of that as well. So the first Met- meteorite meteorite is called àní bẹ̀bẹ̀ ń bẹ láyé ibi tó bá mọ̀ dé ni ojókòó síbi tí wọn ebi ń pa ẹ́ ìdí tẹ́bi ṣe ń pa ẹ́ àwọn òyìnbó mọ̀ ń pa ẹ́ first meteorite was found in Namibia right Nami Namibia South West Africa Africa ní eighteen now ẹ jẹ́ ká lọ so that's about 187 years ago ẹ jẹ́ ká kọ̀ wo mo fẹ́ lọ passport in Namibia níbo ló dé kí ni passport index wọn lálẹ́ èlé ah, the passport because passport ló máa fi mọ ìlú tó dáa ah, kí ni passport index ti wọn ah, what is the ranking of the Namibia number sixty nine. Are you seeing what I'm saying? Are you multiplying things? Ṣé ẹ tètè gbé yẹ̀wò? Ṣé ṣé ẹ move around? Ìlú tí wọ́n ti rí meteorite, it might mean nothing and it could mean something. I don't know. But mo kàn fẹ́ ká máa jẹ́ kí brain wa kó máa bounce in and out. Forget about ọ̀rọ̀ church, forget about ọ̀rọ̀ mọ́ṣáláṣí, forget about ọ̀rọ̀ you know, culture wa náà. Kò jẹ́ kí brain ẹ̀ kó máa bounce in and out. Ah, ọmọ Koiki, báwo ni Nàmíbíà yẹn ṣe rí? ní eighteen thirty six nígbà kó tó di pé àwọn Jámánì náà lọ colonize wọn mọ́bẹ̀. I hope you get the message. Now let's continue again. Truth and questions. So yes, we are all here to learn and educate ourselves so we can stand our ground for the truth and what is rightful ours. Wake up, my people. Waris did not say compare to location four one nine passport. Ah, <laughs> okay, okay. But Waris to hey, Waris to sọ okay. Even if you say Namibia passport is bad, what about Nigeria passport in the ranking in the world? Nigerian passport index. What is the ranking of the passport in Nigeria? Number ninety-six. So Namibia is doing very well if you have their passport. Just as Nnamdi Kanu told us in one of his video that Somalian visa will be your option because Nigeria will be, will be destroyed from top to bottom. Let's listen to him. That, that republic of Nigeria will be a worse place than Somalia, and today it is happening. And if, you, have not applied for your Somali visa, please try and do so let your Somali visa. Try and do so as quickly as possible because the zoo is on the path of destruction. And There is nothing man can do but fight. Man is dead, and what I'm telling you, Nigeria will be destroyed beyond human comprehension. And that is our brother, uh, a father, as we continue to pray for him for its release, uh, you know, by the DSS, just as they do all the time. So let's go back and watch more from this video. We're talking about meteorite. One was found in 1962 somewhere in Castina, but the first one was in 1836, about 187 years ago, somewhere in Africa, Southwest Africa, Namibia precisely. In the Namibia, more than 25 tons of Gibeon meteorites have been recovered. And, and although export and sale was banned by the Namibian government, it is still one of the most commonly available meteorites on the market today. Also, this giant metallic meteorite is not an ordinary one, since the space rock was described to bear an otherworldly resemblance to Edvard Munch's famous painting, The Scream. So there's no doubt as to why the Gibeon meteorite is estimated to be that costly. Number 9. The main mass of Zagami meteorite, more than $327,730. Now, the price estimate may seem off because that's lower than the Gibeon meteorite, but still the Zagami finds itself higher on the list because the price figure is based on only a single portion of the Zagami. Also, this meteorite has an interesting backstory as well. On an October afternoon in 1962, This meteorite landed about 10 feet away from a farmer who was trying to chase crows from his cornfield. The farmer heard a tremendous explosion and was buffeted by a pressure wave. After a puff of smoke and a thud, the meteorite buried itself in a hole about two feet deep. Weighing at about 40 pounds, the Zagami meteorite is the largest single individual Mars meteorite ever found. The Zagami meteorite crystallized from basaltic magma around 175 million years ago and is the most easily obtainable SNC meteorite available to collectors. Number 8. Dar al Ghani 1058 Lunar Meteorite $331,266. The Dar al Ghani, also known as DAG, is a meteorite field in the Libyan Sahara. The site is a plateau of limestone, about 120 miles long and 37 miles at its widest. As for the DAG 1058, it is by far the largest lunar meteorite ever made available at an auction, weighing in at 4 pounds. And in our list of the most expensive meteorites, the Dar al Ghani 1058 lunar meteorite takes the 8th spot. Number 7. The Chelyabinsk meteorite $396,105. The Chelyabinsk meteor was a small asteroid, about the size of a six story building, that broke up over the city of Chelyabinsk, Russia, on February 15, 2013. The blast was stronger than a nuclear explosion, triggering detections from monitoring stations as far away as Antarctica. The shock wave it generated shattered glass and injured about 1,200 people. Now, that may remind you of a certain blast that occurred recently, and our thoughts and prayers goes out to anyone who's watching our videos from Beirut or anywhere in Lebanon. Now, coming back to the Chelyabinsk, even the story behind a meteorite is quite important when considering its value. So if we consider that, a meteorite that had witnesses when it fell to Earth can surely command a higher price. The circumstances of its fall have therefore guaranteed greater values for fragments of the Chelyabinsk meteorite. Number 6. The Zagami Martian meteorite, $451,512. So another part of the Zagama meteorite finds itself on an even higher spot with this one. As mentioned earlier, the Zagami Martian meteor landed in Nigeria in 1962. The largest piece of the meteorite came up for sale in 2006, and before it was even sold, planetariums from all over the world begged buyers to make it available to them online. Number 5. mo fẹ́ ka dúró níbẹ̀ yẹn ànídìí ah, tó kù máa play bẹ́ẹ̀ padà again ibi tá a fẹ́ lò gangan la ṣẹ̀ dé yẹn ẹgbọ́n kan tí bọ̀bọ́ yẹn sọ ó ní around the world ni wọ́n ti ń bẹ̀bẹ̀ fún èyí tó jábọ́ sí nàìjíríà yẹn mo fẹ́ kí brain wa kó dúró síbẹ̀ yẹn ná ṣe mọ̀ pé àṣà tí èní àwọn Chinese tí mò ń sọ pé wọ́n jí gbé they were also involved somewhere with mining just as somebody was saying in the comment section there uh, that uh, you know they come in disguise. You know, I think it's Waris. Only I have no doubt that the Chinese, Chine, our Chinese ló pè bẹ́ẹ̀, have found meteorite on Yoruba land. Those meow meow, ó ti yẹ yẹn ẹ kánkán lòún pè wọn èmi lè pè wọn ní Chinese but meow meow àti and àwọn olóògbòdo jẹ́ bẹ́ẹ̀. But I want us to come back to uh, Ibomotiri news. Mo fẹ́ news yìí. This happened yesterday. At least nine Chinese nationals were killed wọ́n pa wọ́n dànù ni kọ́lọ̀ foríjì wọn kó fọ̀rùn kẹ́ wọn and two others wounded ìyẹn ní àná alánà when armed men storm a Chinese operated gold mining ìyẹn ní Central Africa Republic àbúrò mi yẹn nísìn so the question tí wọ́n fẹ́ kí ó máa wá sí brain gbogbo wa ni pé ṣé àwọn sátáláìtì tí wọ́n ń jù sókè tó ń jù sókè tó ń jù sókè tó ń lọ sókè lẹ́ẹ̀mẹ́wàá yìí kí ni ó ń rí nínú ilẹ̀ wa táwọn ọmọ kí ni wọ́n ń gbé jáde kí ni i mean you know, um, China just sent in uh, uh, a probe as well gbogbo àlọ́ máa ń send the probe lọ sókè but àwa ò lè mọ ohun tó ń rí but ẹ jẹ́ ká padà díẹ̀ sẹ́yìn ká gbọ́ nípa eléyìí tí wọ́n náà rí ní Nàìjíríà kí ni important ẹ̀ mo fẹ́ ká farabalẹ̀ gbọ́ lẹ́ẹ̀kan sí i six. number six òun ni wọ́n ń pè ní dezagami orúkọ orúkọ tó fún nìyẹn oríṣiríṣi orúkọ náà ló máa ń fún wọn àwọn náà lọ àwọn náà lọ máa jí àwọn náà lọ máa ṣe demegami in case you are looking for it on the on the ìkàtọ́bá your video so you know what you are looking for so that you can do a bit of research on it as well. Eh, kódà lẹ́nujọ́ mẹ́ta mo ti ń lọ sí mass mo lọ ń wo kí ló ń ṣẹlẹ̀ ní mass pẹ̀lú oríṣiríṣi exploration tó ń ṣẹlẹ̀ níbẹ̀ ọmọ ẹtọ́ ta kínní ìwọ tó bá dà four hundred and fifty one thousand five hundred and twelve dollars and i'm sure pé eye tí wọ́n rà ní nàìjíríà òun kọ́ lélẹ́yìí o eye tí wọ́n tà lélẹ́yìí o eye tó rà kò sẹ́ni ẹ rántí pé ìwọ tó ní ẹ ò fẹ́ yorùbá nation Koiki shut up ṣó mọ̀ pé orí olókun tí wọ́n jí ní nàìjíríà ó wà lọ́wọ́ ọlọ́pàá bí ṣe ń bẹ sọ̀rọ̀ báyìí mo fẹ́ lọ gbé picture jáde ó rántí story in tó ń wò yìí seven hundred years old ó dàgbà ju queen lọ kọ́lọ́ba àfọ̀rúnkẹ́ queen god bless her ìwọlé sàn kan míì ọ̀hún kí báyìí lè mí gbé ibẹ̀ dẹ̀ mo ti ń jẹun but sórí eléyìí tó ń wò yìí jẹ́ ń sọ fún ẹbí tó wà ó wà lọ́wọ́ ọlọ́pàá bá a ṣe ń bẹ̀ sọ̀rọ̀ báyìí ó ti di ó ti di ṣu atayanyan pẹ̀lú ọlọ́pàá àti ẹni tó ní àti Nigerian government wọn ò dẹ̀ gbé sílẹ̀ àwa la ní wọ́n ní láti ilé orí bó ṣe kọ́ Nigerian Ife head why the UK police are holding a priceless ọmọ tó ń pè ní priceless kò tẹ̀ jẹ́ kó sí price lórí ẹ̀ kò tẹ̀ ṣe tó yẹ ká tà rárá but today àwọn èèyàn wa ń bó èmi ẹ̀ ń fi ẹ̀ ń fi tẹ́tẹ́ ń kọ́ bọ MTN olórí burúkú yín tí wọ́n ti ẹ̀ fi ẹ̀ fi wọ́n ń sọ̀rọ̀ sáwà táwọn pariwo Yorùbá nation ìwọ ṣé wọ́n mọ̀ pé ní nineteen sixty two nǹkan kan jábọ́ sí Katsina kátó sọ pé fún Nàìjíríà tèbó yẹ kó wúlò fún Nàìjíríà kan gbé sí museum káwọn èèyàn máa wò lójoojúmọ́ ìjọ ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ yìí yan wa and this is why we are saying to those that are disagreeing with us especially ẹ̀yin tẹ́ jẹ́ socialite ẹ̀yin elite ẹ̀yin ọ̀mọ̀wé ẹ̀yin professor ẹ̀yin Cambridge àwọn òkúkú lọ Oxford àdè lọ ẹ̀yin tẹ́ lọ Oxford nísìn ẹ̀rí báyé yín ṣe rí báyìí nísìn ìwọ tó wà níta nìkan ló gbádùn àmọ́ àwọn tó kàwé bí tiẹ̀ tọ́jọ wà nàìjíríà wọ ọ̀ráyé gbé o resources tiwa kò sí lọ́wọ́ wa mọ́ kò sí ìnà kan ẹ bá ní gómìnà every four four years sanwó-olú ò bá tún padà wá gómìnà tún fẹ́ ṣe lẹ́ẹ̀kan sí òun kọ́ ló ní resources gbogbo owó tí sanwó-olú ń pa lẹ́kọ̀ọ́ àbújá ló ń lọ òun gàn ọ̀dẹ̀ ibùdó pọ̀wọ́ bàbá yín ló máa wà but bàbá yín ò lè ṣe kankan nítorí pé kí ni nítorí pé 1999 constitution à ń padà bọ̀ níbẹ̀ let me quickly ẹlòmíì ti gbàgbé átíkù yìí èmi á máa fi rán yín létí in tó ń wò lẹ́yìn mi is seven hundred years old báwo ló ṣe wá di tó kúrò lọ́wọ́ wa tó dé Europe tó fi dé UK ẹ̀dá kàdí on the twenty-fourth of January two thousand and seventeen níbi tẹ́mi ti ń fa gbòòrò lọ àṣẹ kan gidi ń bọ̀ ah òyìnbó tó gbé àṣẹ àṣọ ti jí àṣẹ dílà ti rà kan èmi tí mo jẹ́ ọmọ yorùbá gan mo èmi papọ̀ mo ń ṣe wàhálà ní london ní two thousand and seventeen àṣé nǹkan tó tó jẹ́ tó jẹ́ precious mi tó jẹ́ ti ilé Ifẹ̀ àṣọ ti wọ uk ẹni tó fẹ́ tà á òun ti negotiate bó ṣe fẹ́ tà á ẹ̀jẹ̀ àgbọ̀ bó ṣe fẹ́ tà á mo kí gbogbo alẹ́ nǹkan sí i orúkọ tèmi ni ọláyọmí kóìkì tí gbogbo ìmọ̀ sí kóìkì media mo ní lórí ètò yìí ibẹ̀ ló ti máa gbọ́n sẹ́ẹ̀ pé òun bínú yẹn èmi á sọ fún un pé wàá bínú wàá bínú débi pé wọ́n máa sọ fún mi pé Kóìkì àpọ̀bọ̀ ah, yẹn gbọ́ program ó ti bínú gan ààrẹ ah, náà ẹ̀ ti bínú o because èmi ò tí ì rí ìbínú torí pé bí ṣe ń sọ fún mi pé ibi ìbàyẹ̀ utterances mi lè má à ó lè má da bí ìwọ̀n fẹ́ but nínú ìjàngbara gbogbo nǹkan nìyẹn máa ń bá nínú ẹ̀ ẹ̀ga continue the British police are keeping a stolen statue worth millions of dollars in their custody ìtò yẹ kí ọba ọba Ọjájá the second kó pàṣẹ kó máa gbé kínní yẹn padà bọ̀ nílé Ifẹ̀ kò work like that o. As a dispute rages between a Belgium antique dealer and a Nigerian museum over its ownership. Let's continue. On the twenty fourth of January two thousand and seventeen was a cold, foggy day in London. At midday, John Axford, of, um, of the auctioneers wólé and wellys àwọn ibi tí wọ́n ń gbé kan bọ̀ nìyẹn kò fi sáré kolo kò ṣe pé ilé nìkan ló máa ń gbé wá bẹ́ẹ̀ àwọn kan tó precious iṣẹ́ tàwọn nìyẹn àwọn lélẹ́yìí ìyájọ́ kan wà máa ṣeré lọ síbẹ̀ wọ́n lè má jẹ́ kí n ṣe fídíò bọ̀ máa ṣe fídíò láti ta ìwọ náà lè rí bó ṣe rí let me close some of these because I don't want this broadcast to break uh, you know uh, I think that's, that should be enough because tó bá ti ń fi máa pẹ́ tó fi lóde wàhálà fi oríṣiríṣi nǹkan ló máa wà níbẹ̀ àwọn nǹkan tó fẹ́ auction torí òǹlẹ̀lẹ̀ àwọn nǹkan gbòógì gbòógì gbòógì kò yẹ nísìn ẹ̀hẹ́ àwọn nǹkan tó ṣe gbòógì gbòógì àwọn nǹkan tó ń gbé bọ̀ lélẹ́yọ pẹ̀lú date ẹ̀hẹ́ so èèyàn kan wá fẹ́ wá ta ìta àwọn bàbá ńlá wa tí wọ́n ṣe wàhálà àtọ́jọ́kọ̀ ọlọ́lọ́mọye ọdún tó tẹ̀kí wọn ní seven hundred years ago nígbà tí kò tí sí nàìjíríà ìwọ wá ń sọ nísìnyí kó fi parẹ́ fún nàìjíríà wàá parẹ́ just like be chewed nísìnyí ẹ bá wá chewed o ẹ bá wa wá jáde let's continue. at midday John Axford of the auctioneer, mo ti sọ bó ṣe rí fún yín Woolley and Wellies was in his office in upmarket Mayfair waiting to meet a visitor from Belgium who wanted to show him a sculpture. Eh? He produced this particular beautiful piece, said Mr. Axford, it was a bronze cast head which Mr. Axford ẹ mọ̀ pé iṣẹ́ tóun ṣe nìyẹn òun máa dá mọ́ recognized as coming from Ife, a Yoruba kingdom in what is today southwestern Nigeria. So yẹ kó a máa tún máa sọ pé in what is today in what is today yẹn lèmi very reverse tẹ̀fí ń pè mí ní oríṣiríṣi orúkọ èyí tí bàbá Akíntóyè fẹ́ rìbáàsì nìyẹn èyí tí Ìgbòho fẹ́ rìbáàsì nìyẹn a fẹ́ rìbáàsì calling us Yorùbá kingdom in what is today southwestern Nigeria èyí tó ń díjà gbogbo alẹ́ nìyẹn o èyí tó ń díjà gbogbo wa sílẹ̀ pẹ̀lẹ́ mi àtẹ́sẹ́ olú ọmọ àti Koko Zaria àti àwọn tó fi pààyàn àtàwọn tó pààyàn àti Sanwó-Olú àti Bámbọ̀dé àti gbogbo wọn àti Dàpọ̀ Abíọ́dún àti Ṣèyí Mákindé èyí tó ń díjà wálẹ̀ nìyẹn because àwọn ò fẹ́ gbọ́ òtítọ́ tèmi sọ pé ó ṣe àti wọ́n ṣe máa pè wá ní Yorùbá kingdom in what is today southwest Nigeria báwo ló ṣe di what is today southwestern Nigeria that we cannot reverse àwọn kan ní kò gbọdọ̀ dìjà àná àti gbọ́ a fẹ́ ní eh, diplomacy but diplomacy pẹ̀lú àwọn olórí kánkán àwọn politician yín tó yẹ pé bọ́ṣe bọ́ṣe ti di four four years gan nísìn báyìí bọ́ṣe máa tètè palẹ̀ mọ́ gbogbo tó máa jí pẹ́ẹ́rẹ́ pátápátá gbogbo wọn lọ ti ní ìwé ìgbélú ìbí lọ́wọ́ tó yàtọ̀ sí Nigerian passport tí wọ́n fẹ́ parẹ́ lé lórí because Nigerian passport tí wọ́n níyẹn wọ́n mọ̀ pé fúngbà díẹ̀ ni ogun wọn lọ ti ra lọ ti ra citizenship tó bá ní gbòógì owó lọ́wọ́ o lè ra citizenship ní UK tó bá ní gbòógì owó lọ́wọ́ o lè ṣe investment sí Canada wá fún ẹ ní citizenship bó ṣe ń ṣẹlẹ̀ káàkiri àgbáyé nìyẹn and they have this kind of money ìwọ ló nírò owó bẹ́ẹ̀ ìyẹn ló ṣe fẹ́ gba o fẹ́ lọ gba ṣe ìlú ọlọ́pẹ́ lẹ́ǹkan ta ló sọ fún wa pé ìlú kan tó súnmọ́ nìjẹ́ e, ìyẹn kan mẹ́ńsọ̀nù lẹ́ǹkan ẹ̀ ń padà sẹ́yìn ìlú wo ló ń sọ lẹ́ǹkan ẹ̀ náà there was a country when I was asking which country which state in Nigeria is closer to the jail. Somebody told me, uh, but we know that there's a state, I think, <laughs> I don't know, I can't remember, ẹ̀bá So mi létí. So ìwọ nísìnyí, ìwọ fẹ́ kúrò ní Nàìjíríà, ìwọ ṣẹ̀ wá ń ṣe wàhálà, o lọ ń gba back door, whereas all these criminal politicians, go wọn ni o, from Igbo politician to Yoruba politician to Middle Belt to Hausa to Fulani, every single one of them has a different identity àwọn náà lu identity Nigeria mọ̀ bìkan kò ní value so tó bá ń travel wọ́n máa present passport míì tó bá ti ń dé borderline jibaria thank you so much but tó bá ń padà bọ̀ ní nàìjíríà ìgbà yẹn ló máa rí wọn tó máa na nigerian passport sókè irọ́ ni o let's continue so it was a bronze cast head báwo ló ṣe ṣe níjọ́ náà lọ́hùn báwo ló ṣe dì it's just the same way tí a padà bọ̀ níbẹ̀ yẹn just like bá ṣe fi sọ̀rọ̀ nípa the Zagami Martian meteorite. The Zagami Martian meteorite, $451,512. So another part of the Zagami meteorite finds itself on an even higher spot. Ah, As mentioned earlier, the Zagami Martian meteor landed in Nigeria. Ẹ̀rọ náà the same thing náà ni. Wọ́n landed in Nigeria. oh, but Ògbọ́rí àbí bẹ́ẹ̀ ni ẹ ṣe gan-an ìyàwó Ayétúndé the British colonial matters. Kebbi State, thank you so much, Mr. Abiola. So what am I trying to bring out here? Mo kàn fẹ́ kí brain wa kó máa tọ̀ sí ọmọ. So tí nǹkan báyìí bá tẹ̀ in ní Nàìjíríà ní 1962, tí ìbò you kó jẹ́ ownership iti kote ìyí Oh, kò Dada! Oh my God! Oh, dáadáa oh my god ó ẹ gbọ́ mi ẹ gbọ́ mi èèyàn àní ìtọ́ ò jábọ́ tó jẹ́ pé àwọn baba ńlá you can. kásẹ̀ ó wà lọ́wọ́ UK lọ́wọ́ ká má tẹ̀síwá sọ ìtọ́jábọ́ látòkè ọ̀hún kí ló dé tó ṣe jábọ́ láti òkè ọ̀run ṣó ní mẹ́sẹ̀gì tó fẹ́ communicate pẹ̀lú wa ni ṣó ní kankan tó fẹ́ irú adéwìdó náà mo kàn ní kí brain kó máa bọ́bù ni ẹ ṣáà máa jẹ́ kí brain kó máa bọ́bù forget about ọ̀rọ̀ ẹ̀sìn nísìn just open your mind because èyí tí wọ́n ṣe táwọn bàbá ńlá wa fọwọ́ ṣe ó wà ní ọ̀nà wà lọ ọ àní àmì ìyẹn tẹ̀ wà disrespectful wọn lọ wà lọ ó wà ní custody ọlọ́pàá ní UK can you imagine that let's continue. It was a bronze cast head which Mr. Axford recognized as coming from Ife. Níbo ló ń pè ní Ife? Ṣé Ife gẹ́gẹ́ bí Denmark? Ṣé Ife gẹ́gẹ́ bí ilẹ̀ Haúsá? Ṣé Ife gẹ́gẹ́ bí ilẹ̀ Igbo? Ṣé Ife gẹ́gẹ́ bí ilẹ̀ UK? Kò dẹ̀ ń ṣe léde léde ní wàhálà tí ń It's just because a ṣe ń connect a ṣe ń connect ẹ̀mí ẹ̀ ẹ̀mí ẹ̀ ṣe ń connect a ṣe ń connect ara wa but àwọn ẹ̀mí burúkú kan náà wà láàárín wa tí wọn ò fẹ́ jẹ́ ká lọ bìkọ́ báwa ṣe ń sọ wọn náà eléyìí gangan ló parọ́ o Koiki ló fẹ́ da wàhálà ló fẹ́ da Yorùbá nation òun ló kówó yín jẹ o ẹ fi lẹ̀ o ẹ má ṣe o dídí dídí dáadáa let's come back. ìyí tí ìyí tó fún mi ní owó tó jẹ́ eléyìí tó yẹ pé tó bá wà lọ́wọ́ èmi gan bọ̀ tó bá wà nílẹ̀ yorùbá mo lè fi make owó because báwo mi ṣe máa make owó màá máa promote ẹ̀ màá dẹ̀ máa make owó nígbà pé ẹ bá ti dé ọ̀ṣun state bọ̀ a máa san consultation fee fèmí èmi àwa connect ẹ èmi ò ní láti lọ nílẹ̀ yorùbá mo lè wà ní uk màá wá connect yín pẹ̀lú ọpẹ́yẹmí màá ní ọpẹ́yẹmí will be your driver the moment you land in yoruba airport it will pick you up because i can guarantee that there will be no security that will tamper with you da da da da da that's how people travel They are called traveling agents. Traveling agent or travel agent no travel agent. So travel agent ló máa jókòó síta àbí estate ọmọ pẹ̀lú omi ò dé Russia rí ó dẹ̀ ń ta ilé fáwọn tó jẹ́ Russians ó dẹ̀ wà ní UK ó dẹ̀ ń gba percentage and those are the kind of businesses that we can do in the long run when we have a Yoruba nation. ah okay, mi ò fẹ́ gbé nílẹ̀ Yorùbá lóòótọ́ mi ò sì gbé ní London torí pé eh, mò ń gbádùn òtútù mo ò fẹ́ lọ síbi tó ń wà but mo lè máa make owó mi because business tí mo fẹ́ ṣe nílẹ̀ yorùbá wọ́n máa tax mi ní bíbá wọ́n dẹ̀ máa tax mi náà because mo máa ṣe ọ́fíìsì sílẹ̀ yorùbá ṣé gbogbo yẹn ló máa ṣe é ṣe nísìn tá a bá wà ní nàìjíríà kò possible àní yìí tí bàbá ńlá wa fọwọ́ ṣe wọ́n ti arrest ẹ̀ ó wà nínú custody ọlọ́pàá kà má ìtẹ̀tí wàá sọ èyí tó jábọ́ lókè ọ̀run èyí tó jábọ́ lókè ọ̀run yẹn mẹ́sẹ̀gì olómú bọ̀ àmọ́ bọ̀ lẹ́ẹ̀ni kò tẹ̀sí ní nàìjíríà mọ́ wọ́n ti tà dànù ẹ̀já gbọ̀ sílẹ̀ sí. in 1962 the largest largest piece of the meteorite came up for sale in 2006. 2006 it came up for sale ẹ káàbọ̀ ẹ̀sán ẹ̀sán 2006 lọ́ọ́ ti ta ilé ìdánù 2000 ìtò ẹ̀kọ́ retain sínú Nàìjíríà ìtò ten, retain sínú inú state tó kiri but rather ọlọ́run mọ́wọ́ tó wà nísìn olówó kan ti lè ra ó ti as a treasury So bá àwa wá sọ pé àwọn òyìnbó ní because generation wealth is one of the most important thing in the history Gen and two and generation war does not mean pé eh. it has to be your father the Yoruba land is our generation well omugo ọdẹ olọ́chọ́ọ̀chì lójoojúmọ́ máa ń lọ gbàdúrà lọ sí òun ó mọ̀ pé ilẹ̀ Yorùbá gangan ni generation well tiwa ṣé ìwọ tó ń lọ sí mosque tó ń lọ sí mosque ó wà láwọn akíwá ó wá kírun márùn tán ó wá ṣètò ó wá túṣẹ̀ lóúnjẹ olóúnjẹ mọ́sà tó gbé wá wọ́n tẹ mọ́ ṣọ́ọ̀ṣì gbé mọ́sà wá sí mọ́ṣáláṣí ṣá níbi tí condition ti le nísìnyí Our our jẹ Yorùbá land treasury ó yẹ kó máa fún wa ní income as an as a citizen of Yorùbá ó yẹ ká máa gba benefit lórí gbogbo tó wà lórí ilẹ̀ wa is called generation wealth but lẹ́ni nísìn àwa wà níta àwọn ìyá wa bíbá mọ̀ orílẹ̀ ẹjọ́ mẹ́ta àwa ní Baghdad àwa ní London àwọn àtàtà àtàtà wà níbẹ̀ àwa wà òkè díẹ̀ because ibi wa wà civilized but gbogbo àwọn Arab country yẹn oh, civilization yẹn ó wà ó but kò dàbí fún gbogbo àwọn tí a jẹ́ àjòjì tá à ń gbé láàrin wọn let's continue. And before it was even sold, planetarians from all Before it was sold, kọ́ tó tà ó lè má gbọ́ ìbò tó ń sọ ẹ break it down fún ẹ. Before it was sold, kọ́ tó fẹ́ ta kínní ó ní àwọn kan ní interest ní lórí kí ló dé tó ṣe ní interest just as they have interest just as they have interest in this seven hundred years sculpture. Jẹ́ sáré kàpọ̀ ẹ kó lè bá yé ẹ àti kọ́dà àti kàdébi it was a bronze cast air tí auctioneer yẹn recognize pé ah, ilé Ifẹ̀ lélẹ̀ ti wà in Yoruba kingdom in what is today south western Nigeria originally Ifẹ̀ bronze head of which only twenty ló survive are thought to be seven hundred years old seven hundred years kódà ó wà lára tí wọ́n ti rìpọ́tì fún UNESCO ó wá mọ ẹni tó fẹ́ wà tà yàrá fọlọ́ ẹ̀ kúkẹ́ they are cast in tin metal with great skill and are stinkingly likely among the most magnificent sculpture ever made in sub saharan Africa <laughs> that is who we are mo kí bàbá yonkan global ẹ káàbọ̀ this kind does not turn up commercially pé irú kan báyìí kò jẹ́ kó wà lọ́wọ́ èèyàn ọwọ́ gọ́ọ̀mẹ̀ntì ló yẹ kó wà kí ni nǹkan tó jẹ́ ilẹ̀ Yorùbá ṣe lè dọ́wọ́ individual ah, àtẹ̀tìmọ̀ èlò èlò gan ló tà èlò ló rà èlò ló fẹ́ tà á eh, bàbá ìwà ni but the sculpture had a hole by the left which is ten woyi which matched the description of the head reported stolen by the United Nations Cultural Organization UNESCO ẹ wá ní United Nations ò mọ̀ pé Yorùbá Kingdom wà láyé tẹ́lẹ̀ rẹ̀ ṣe gbogbo wa but à ń dúró fún United Nations kó wá lájà but United Nations lè wá lájà nígbà táyì ti bẹ̀rẹ̀ ìjà ìyẹn lèmi ṣe sọ fún yín pé tá a bá ń pe yá aláwù tá à ń fa yá sàlámù tá à ń gbé gbogbo báíbù jáde àwọn kan ní àpò ìkí ò bá jẹ́ kọ́ lọ́n jàjà yẹn ẹ tọ́lọ̀ máa ma jàjà yẹn náà àwa náà lè tètè jẹ́ kọ́ lọ́n jàjà yẹn ká dá wàhálà sílẹ̀ ọlọ́run pẹ̀ a lè tètè dá wàhálà sílẹ̀ because ìyà tó ń jẹ yín lójoojúmọ́ ó máa continue o àṣírí mo gé fún yín o ìyà tí a máa jẹ ó máa kọ̀ntínú ó dẹ̀ ti kọ̀ntínú bìkan gbogbo yìí ti gbé sanwó wọlé ẹ ti gbé àwọn gọ́fúnà wọlé ẹ dẹ̀ ti gbé bàbá tọ̀lé tọ̀lé wọlé ọlákúnlé káàbọ̀ sórí program I realize we had a problem ìyẹn ẹni tí wọ́n gbé kíní ẹ̀ wá bá if it was legal it would be worth twenty million pounds sterling ìbí <laughs> òun ló ń kọ ìbí òun kàn sọ tiẹ̀ ni ìbí àwọn alánìkan wa ṣé wọ́n lè ṣerú ẹ̀ mọ́ ní ìsìn no because àwọn tó ṣe níjọ́ náà lọ́hùn àwọn bàbá bàbá bàbá bàbá bàbá ńlá wa. This sculpture, good evening, uh, uh, Mrs. Patient Azika, and welcome to the program. This sculpture that you're looking, Ile-Ife, 700 years ago. But today, my people say, no, no, no, we don't want Yoruba nation. No. We want, the, and this stupid guy even though he's not a Yoruba man. He's fighting against the man that is fighting to save his life. Since Saturday, nobody knows where Chudi is. But look at what he wrote after Simon Ekpa had a bit of, you know, you know, you know, the security agency wanted to speak to him. There's nothing wrong in that. But he came out that day and said, Simon Ekpa, the terrorist, has been arrested. He's now been arrested in a terrorized country like Nigeria. But what I'm trying to say is that this culture is who we are. So again, now that election is done, those of you that have been camped, we understand you wanted to try your law. Is nothing wrong in that. But are you going to come back home now, or do you want to fight in 2027, which is going to take another four years? Ah, yawa biba. ah mo ti gbèrè yín Ah, títí ah òkè eh, ahẹ́n just listen Yes, eh, I ẹ máa kí mi Eh, ẹ mọ̀ kébi tẹ́ wà yini be. máa gbúròó yín níbẹ̀ ẹ̀hẹ́n because àwọn òlú kan eh? so ẹ ṣe So what am I trying to bring out today is we hope that those that are, I understand, but if you don't join the movement now, that means you are waiting four years by 2027 and it's going to repeat the same thing. So I'm going to open my phone line because this program, like always, we don't want it to be more than three hours if we don't have any reason to push it more than that. So we have got an idea that this is who we are. Even by this alone, it has proved that the Yoruba has been in existence for a very long time. 700 years is what you're looking at. Juliet Tosin, good evening. But today, our people, I don't know. Maybe you're going to wait for another four years and then you come back. Maybe Labour Party will still be available there. Maybe there will be another party, or maybe Nigeria would have collapsed. But it will only collapse if every single one of us are ready to fight it. So let us, you know, hear the last bit of this, and then I'm going to bring it back to the full screen, and then we open the phone line. Sold planetariums from all over the world begged future buyers to make it available to them. So they're already begging the future buyer to make this available to them. Why? We don't know. number five. So that's about it. You can watch more about it. I, have also been watching uh, Mars, you know, lately. Maybe I should just, you know, Mars exploration. If you talk about more, dé there's a lot happening around the world. So don't think that, you know, hey, yeah, we are, no, no, no, no. There's a lot happening. Like I said, uh, China mass landing mission shock NASA. This is three months ago. Uh, I'm just gonna pick up at one. Let's watch this. I've been watching some of these things, you know, just uh, take my heart and mind away sometimes away from the urban Let's watch this. I do not own the copyright. It's just briefly mass exploration over. Shh. seven, six, five, four, three, two, blast ignition, and liftoff. And liftoff. Delta 2 rocket with the Mars Exploration Rover. all this not be my money o they billion dollar project. àwọn sì eh, eh, As níbi aṣèwà maybe terrorists they call you you don't know where the terrorists they call you from. Got a long way to go man. but they know who we are. ṣé àwọn come lọ́ní kan máa come by. kan báyìí. ewu gbogbo ẹ̀ bó ṣe ń lọ jáde hmm. Hey ní agbára kábíyèsí lẹ́dùnmáà rẹ̀ nǹkan bẹ láyé ibi tó bá mọ̀ dé seven months later seven months later the thing wan land <laughs> the thing don dey ah, don dey arrive into mars kábíyèsí ẹ̀ ẹ̀ ah, pàpà píyà when you dey watch this kind of this documentary your body go dey move ẹ wá ní kò sí nǹkan ló kó ẹ wá ní kò sí nǹkan kan ẹ imagine the landman apaka ah, hey Hey, it's in one land. Another archie go open. Papa, papa. I'm actually Àwa ṣe ń sọ̀rọ̀ àṣírí ńlá ẹ̀yà to gba kọ́ńtì wa lórí virtual media. <laughs> oh my god kúnlé bakers tó ti wọlé ni ìrẹ́gbọ́n ah. mi ti pẹ́ o ìgbà fi ń dààmú níwájú wọlé bá super chat ni mo kí ẹ̀gbọ́n mi mo kí ọgbẹ́ ti Canada ó ti padà ní kò padà Kúnlé Bakers máa ń sẹ́ni owó sínú pépà ẹ wo gbogbo ìbúṣe kànnẹ pápá pèpè pápá ó yá ó fẹ́ dùn ó fẹ́ kanlẹ̀ ẹyẹyẹyẹyẹyẹ ee bouncing bouncing ah ìgbìgì ìgbìgì ah àwọn sì wà níbi tí à ń jẹ wá àṣẹ hmm. dàbí bọ́ọ̀lù orí ibi tó dẹ̀ ń gbá yẹn kò yí sí rárá. Hmm. Ah. àwọn òyìnbó náà mọ̀ wọ́n mọ̀ wọ́n mọ̀ ta lè ṣe bàbá lọ ṣe máa jẹ́ ká ṣe é ya mo fẹ́ jáde ìkìkì bílíọ̀nù dọ́là lẹ́nu ránwó kan jáde yìí ó yá òòrùn máa ta sí nísìn tó máa gbé kan dìde nǹkan máa gbẹnu mọ́ra wọn nísìn. ẹwòrán ẹwòrán ẹwòrán. Hmm. gbogbo ohun tó fi ṣe kínní ọ̀dọ̀ wa ló pọ̀ jùlọ ti kó gbogbo ẹ̀. nígbà tọmọ tọmọ tọmọ ròyìn táwa jẹ́ ọkọ̀ọ̀kọ̀ fèdè sáwà láàrin gbangba tá a bá sọ èdè kan náà báwo la ti báwo la ti fi ṣe léyìí nígbà tí bá sọ fún haúsá pé léde ẹ̀ka ṣe ní sani nánánánà a islam tí lè ká ṣe léyìí nísìn a islam tí accept pé ká ṣe ló kan báyìí so how do we want to live together ẹ ṣe dára ẹ̀gbọ́n mi Kúnlé Bakers love you so much can you see ẹríran ó ṣẹ̀fẹ̀ máa bẹ̀rẹ̀ iṣẹ́ ó ti dénú ó ti dénú mass àwa sì wà níbi gidi kan bẹ́ẹ̀ ni heavens help those who help themselves mo kí ìyá mi Faith David ẹ wòran and when we talk they say shut up ẹ wò kan àwa náà lè ṣerú gbogbo nǹkan báyìí but wọn ò fẹ́ jẹ́ kí a dé bẹ́ẹ̀ because wọ́n mọrú èèyàn tá a jẹ́ wọ́n mọrú èèyàn tó lọ́n dá wa but àwa la máa sọ pé ẹ̀ ẹ̀ ànígbà mo kí Mr. Gòkè Adéwùmí àwa la máa sọ pé mo fẹ́ mú fídíò kan jáde mo pépẹ fídíò yẹn kókè àwa la máa ní àwa la máa ní ànígbàsẹ́ àwọn ṣì wà níbi gbogbo àníná àníná àìtẹ̀síná in the country after after so many years but àwọn aláwọ̀ funfun ò fẹ́ jẹ́ kẹ́ ṣe gbogbo eléyìí ṣé àwọn nìkan lẹ́lẹ́dùnmarè dáadáa ọlọ́run dá gbogbo èèyàn dáadáa màá dẹ́ prove ẹ̀ fún yín nísìnyí. and that's why I always say <laughs> ìtàgbéda ni Yorùbá nation <laughs> kò ń ṣe kò ń ṣe nǹkan kékeré it is do or die do or die ni kò ń I don't know how to put it do or die I don't want to use too much of the video because it come money but ìlú tọ́ba dẹ̀ ti yọ fine ìgbà wọn dẹ̀ má yọ I don't know but tọ́ba ti yọ kò sí problem at least aṣá ti enjoy our wata wo life nsìn o tún ní another video tí mo fẹ́ mú jáde. ọmọ ẹ̀ka mo ń prepare yẹn lọ́wọ́ nísìnyí nísòyò once again mo kí gbogbo ọmọ Yorùbá pátápátá níbikíbi tí ẹ ti ń gbọ́ Koiki Media pé Yorùbá nation no going back ibo la fẹ́ go back sí. ẹ̀gbọ́n mi ọmọ gbọ́n láwọn ọba àti ẹ imagine tó bá yẹ pé èdè wa ni wọ́n fi ń kọ́ wa ní gbogbo oríṣiríṣi nǹkan tá à ń sọ̀rọ̀ lé lórí ẹ̀wòrán. So I hope these inspire some of you that are Yorubas that wants to become, you know, you know, astrology, you know, uh, scientists, you know, space explorer. There's so many things, you know. I'm a pro. I'm a one control ni one control náà ni o. Láti ayé náà wọ́n ti control tó ń lọ nínú Mars. One control ẹ̀ sórí náà, a bẹ̀rẹ̀ sí probe. Ó yá gbàsí fún gbàgá, ó probe nìyẹn. Ó yá ewu kí ló ṣẹlẹ̀ irú òkúta onílé ó yá nǹkan sínú ẹ̀ nǹkan hàn kan ó máa dírèlì e díẹ̀ ó yá tààán fàtẹ́gùn sí dànù ó súnmọ́ súnmọ́ dírìlẹ̀ torí dírìlẹ̀ kò fà nǹkan jáde nínú ẹ̀ àwa kò padà ẹ̀ akókò bẹ́ẹ̀ ni ríran àwa gbé gbogbo kìíní yẹn á and sometimes the mission fail and sometimes the mission so kó lè bá mọ̀ pé ọlọ́run dá wa náà dáadáa yàtọ̀ yẹn sílẹ̀ mo fẹ́ kó lọ kájọ wo fídíò yìí torí pé lẹ́yìn eléyìí àwa ṣe phone line wa ẹja àwọn kan tí bá pàdé rí àwọn kan tí bá pàdé rí ẹja o. This question and I knew it was my time to shine. Let me tell you how Africans are scientists and mathematicians. ṣe fún ọkọ tó sọ how Africans are scientists and mathematicians but nígbà tó bá ti ń pín English kọ maths olúkàlùkù máa jẹ́ kó fi Yorùbá kọ́ wa ní gbogbo language eh, gbogbo gbogbo subject tá à ń ṣe ní Nàìjíríà jẹ́ kó máa fi Yorùbá kọ́ wa kó wa mọ̀ bóyá ní brain yẹn àbá ní brain yẹn. To give a little background information for folks who are watching this video and wondering what the heck is IFA e and why is IFA e a supercomputer? Okay, so Ifa is actually a spiritual tradition that comes from Nigeria. Okay, it comes from the Yoruba people of Nigeria. If you know of Ashun, Abatala, Shango, all of them Orishas, they come from Ifa and they are divinities within the Ifa spiritual system. And you can also find aspects of Orisha and Ifa within the diaspora, like Cuba, Brazil, Trinidad, everywhere. And this is me. So now that you know that Ifa is from Nigeria and it's a spiritual system, now let's kind of go in depth of why it's a supercomputer. So Ifa is considered to be the listening ear of Olodumare, which is the creator in our spiritual system. And Olodumare gave Ifa to Orimala, which is the divinity or Orisha of wisdom, to oversee and Orumala is what we consider to be a, uh, a babalawo, which means a father of mysteries. Okay, remember that. And peep what he's writing in this tray below. It looks like a one. Keep that in mind. So this is how Ifa essentially looks like. Okay, it's a series of opens and closes, zeros and ones. What else is composed of zeros and ones? The binary system, which is where everything comes from. And wait, there's more. Although Damari gave us 16 major Odu, what is an Odu? The womb of life everything in the cosmos that exists, that existed, that will ever exist lies within the Odu, the womb of life. Ifa is the key to the universe, and it's mathematical, of course. The 16 major Odu, also known as the 16 Meiji, can be combined in pairs of two, which means there are 256 possible combinations, 256 mathematical algorithms of the universe. Ifa knows of the past, present, and future. And within 256 possible mathematical algorithms, IFA has 10,000 plus verses within it of mysteries of the universe, the sun, the moon, the chair that you're sitting in, the dumpster outside. It's all within IFA and it's constantly updating itself like a supercomputer. No priest will be able to know all of IFA ever. It is so massive. Africans are mathematicians and scientists àti gbọ́ ní ìlú So as we move away and come back into our full screen, uh, let's just play this and we come back uh, and then we open the phone line. Once again, a very good afternoon, good evening, and welcome to the program. Hello? Hello? Good evening, sir. Good evening. Good evening, sir. Good evening. I see you online with I see you online with the Zoo Post. So I want to know how, how I can get to them to further my talent and my uh, music stuff. How to make I, I, I, don't, I, don't, know I don't know who uh, Zazu is so I just posted that and I'm on live program now. So seeing me seeing me post Zazu doesn't mean that we have Zazu number, we know Zazu. Bro, if you help, share me most actually. you know, people think when you post everything, you know, you know, you know everybody on that uh, video. Um, video actually, Otan Boti hit almost about 300 or whatever thousand. Now, mo fẹ́ sọ̀rọ̀ uh, article kan But mo kà pẹ̀lú Wales. Uh, the line is open, but I'm going to be talking and then taking my calls along the line because uh, I still have a lot. probably an hour uh, precisely. Uh, but uh, just we start taking the calls quickly. Hello, caller. When I get that ready. Hello, Mr. Koiki. Ètò ni ẹ. Bàbá wa máa gbà fún wa ẹkú iṣẹ́ tàbí mo lọ fẹ́ fún yín níṣẹ́ kan ṣe ni if the subject ti bá lè ṣe mo ti mọ̀ ṣe tẹ̀lé fún mi so mo ti lè confirm ẹ̀ bọ̀ mo gbọ́ yín. iṣẹ́ tó máa da náà lórúkọ lórúkọ ni. a gbọ́ yín. ó dẹ̀ máa kú sí. Hmm. a máa ẹ máa sọ̀rọ̀ lọ bàbá mi à ń gbọ́ yín sẹ́. iṣẹ́ tó fẹ́ bẹ̀ yín ní ilé Yorùbá nation is no going back. bá a ṣe frustrate àwọn èèyàn wọn.

ó ti o àwọn ọmọ ìpẹ̀lú o wọ́n ti agbára lé wa lórí o ẹ̀tàwájú àlẹ́ mi ò bá ní ìjọba. báà la ṣe máa gbé gbé gbàgbọ́n tẹ̀sẹ̀ pé kí ìkọ́ àkọ́kọ́ ó jẹ́ èyí subject ó ṣe wà láti. Hmm. láti kéde àwọn èèyàn wa padà àtàwọn ọmọ wa padà. All right, we work on that. We work on that. Ẹ ṣé gan ni, thank you so much. Ẹ ṣé gan ni. So let's take our calls, but like I said, uh, there's an article tí mo kà lórí. uh, Guardian in UK uh, that's got to do with the water between Wales and England. How you know um, the the water in uh, in the side of Wales was bombed in 1962. Uh, I want to talk about that briefly, but if you're going to call in as well, the line is open plus 44 740440517. Um, uh, so while I'm looking for that article, uh, ah, become, yeah, that's it. Yeah, I found it. This is what I'm looking for. I wanted you to follow me with this particular uh, second part of the program or towards the end of the program. Um, as a lot of us always ask the question please. wa The answer is òtítọ́ ni bọ̀bọ́ ṣe wá ń gbà nísìn ló yàtọ̀ i mean you know the the british government cannot just come in now and take everything the americans the chinese so they have to do it in in a way because ayé ti lajú kò dàbí ti tẹ́lẹ̀ tó yẹ pé àwọn ló ń control at some point the, the the british government does not need anybody to to take anything from yoruba land and the hausa land or um, or the igbo land or the middle belt I hope we all, we all know that at some point in the history, they were just moving resources. But now they can't do such anymore because, you know, they told us they've given us independent and they have to be very careful because of people would know. So what they would do is the, um, let me give you this example, DFID. The new UK High Commissioner Thomas Bereni, April is part of these departments set up by the UK government. Their annual budget is worth about 13.4 billion. And what is their job? Kí ni Is the Department for International Development was the department of the HM government responsible for administering foreign aid. Give aid to the people around the world àwọn àtọ́ ẹ̀ka máa fún wọn ní aid àwọn ló ń fáwọn ní aid but wọ́n máa fún wa because nǹkan ń gbà wọn ò ní gbà nígbà bó ṣe ń gbà tẹ́lẹ̀ it's a big department but ibi tí mo fẹ́ lò kọ́ nìyẹn when I saw this post who owns Wales arákùnrin àwọn tó ní platform àwọn ọmọ Wales ni or Welsh ó ń béèrè pé ta ló ní Wales just as we also ask the question who owns Nigeria today ṣé Nigeria is owned by Nigerians or by foreigners? Otumba Adekunle, thank you so much. Who owns Nigeria? Or, as a lot of Yorùbá say, hey, wọ́n fẹ́ gbalẹ̀ mọ́ yín lọ́wọ́, ta ló nílẹ̀ gangan? Ta ló nílẹ̀? Tẹ́ ń pariwo kọ́ fẹ́ gbà mọ́ yín lọ́wọ́, ta ló nílẹ̀? Ṣé ẹ̀yin lẹ́sìn nílẹ̀? ta ló ní ilẹ̀ yẹn ilẹ̀ tí gbogbo wa fẹ́ para wa lé lórí before the election ẹ má ẹ̀kọ́ gbalẹ̀ o ẹ má ẹ̀kọ́ gbalẹ̀ o and everybody was praying ta ló ní ilẹ̀ gangan ẹ ṣé ọ̀pá wà láṣìí nílẹ̀ yẹn àbí ilẹ̀ ti kúrò lọ́wọ́ wa ta ló ní ilẹ̀ arákùnrin náà ń béèrè ìbéèrè pé who owns Wales because interfirmament tó nílẹ̀ òun ni ṣé resources ilẹ̀ yẹn ṣé ó ń benefit àwa just like I said that generation wealth nílẹ̀ yorùbá ó yẹ kó máa san ó yẹ kó máa san owó orí fún wa so when people say wọ́n fẹ́ fẹ́ gbalẹ̀ wọ́n fẹ́ gbalẹ̀ mọ́ ní lọ́wọ́ ilẹ̀ wo lọ́fẹ́ gbà mọ́ lọ́wọ́ ta ló ní ilẹ̀ ń gángan who who owns the land because it's easier say that ẹ eh, jọ̀rọ̀ àwọn ibo máa ń lo language yẹn pé ẹ eh, ẹ eh, Lagos no be no man's land okay àmọ́ àwọn yẹn okay wọ́n fẹ́ gbalẹ̀ we know that the Igbo people have interest in taking our land but ta ló gbalẹ̀ yẹn gángan So the question that was asked here is got to do with Oromi. Nimofika and I'm going to read as many part of it so that you can get the in-depth understanding. Because tẹ́ bá ní wọ́n fẹ́ and yet ilẹ̀ yẹn ò ṣàǹfààní kankan anybody but a fẹ́ protect it. Okay, it's fine to protect our land àbẹ́kọ̀ balẹ̀ mọ́ wa lọ́wọ́. So let's go into it. So these, you know, uh, tweet was asking, who owns Wales with a question mark? The rivers of Wales are all over abstracted and have their own challenges. Kí làwọn challenges Tony. This plan will take more water from Wales to feed the economic growth of the southeast of England. Thank you so much, Clement. Again, I just saw your you know, voluntary contribution. We can't say more than enough thank you uh, for the support. So my question is, as we are all saying that we are Nigerians, we are Nigerians, who control Nigeria and who owns Nigeria? Everybody keep talking about Kaaba. Are they not human beings or are they spirit? Because if we are saying that Kaaba, say what is the spirit? Are the Kaaba spirit that we cannot know those that are making life difficult for us. But everybody knows them. But some people are scared to mention them because they are very powerful within the society. And trust me, they are powerful and they could kill. If they can't kill, how come we don't know where that the Yati is? So these issues surrounding Ile land, territory is a very, very key, important part of who we are. And today, a lot of people are worried that we are losing that land to so many Igbo people. But they are not talking about those that have carved into the land resources that we don't even know how long Mokiyawa grace ẹ jẹ́ ká follow conversation tí mo fẹ́ mú jáde so this is the article itself and I'm gonna share it with us later pé mosquito lélẹ̀ náà ìwọ ló ti ń Very sensitive subject just as Yoruba nation is very very sensitive. This is the headline. Very sensitive subject. Ọ̀rọ̀ Yorùbá nation who are sensitive gan and it's do, it's do or die. Plan to take Welsh water for London stairs painful memories. Why is this? Why is it? Why is it painful memories? Ṣé nǹkan kan ti mo kàn fẹ́ brief yín ẹ̀rọ̀kẹ́mi ti kátìkù yìí. So mo kàn fẹ́ brief ẹ̀yin àti èmi àwọn ọmọ Yorùbá ṣé gbogbo tí òyìnbó ṣe fún wa ṣé kò tó jẹ́ bí mẹ́mórì ìbéèrè àkọ́kọ́ ó lè má jẹ́ mẹ́mórì fún wọn àmọ́ ṣé èyí tí àwa àti ojúkun àti azikiwe ṣe ṣé yẹn ló yẹ kó fún wa ní mẹ́mórì àbí tí wọ́n ṣe fún gbogbo wa èwo nú ẹ èwo ló ní èwo ló ní kìmí jù because argument gbogbo ọmọ Yorùbá ni pé ní gbogbo ìgbà pé àwa ta máa ń sọ̀rọ̀ báyìí pé a nífẹ̀ẹ́ Yorùbá tọkàntọkàn la ṣe ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ pé èyí tí ojúkun fẹ́ gba èkó mọ́ yín lọ́wọ́ ìyẹn ló yẹ ká dìmú but èyí tí òyìnbó fi wá síbi tí a wà lẹ́ni ní ọjọ́ ẹ̀ní ká má sọ̀rọ̀ nípa ìyẹn púpọ̀ àwọn ará Welsh wá ń sọ pé in tí wọ́n fẹ́ tún ṣe yìí ó fẹ́ mú memories wá irú memories wo ló fẹ́ mú wá òun ni a fẹ́ ṣí aṣọ lójú ẹ̀ ah yorùbá mi náà ti ń da díẹ̀ díẹ̀ a fẹ́ ṣí aṣọ lójú ẹ̀ because ó jẹ́ ká máa sọ nípa memory ti British dàní yìí tí a mú dání tí a sọ pé ojúkú fẹ́ wá ó fẹ́ wá ó fẹ́ wá ó fẹ́ wá gbé ó fẹ́ wá gbé ó fẹ́ gbẹ̀ kó mọ́ yín lọ́wọ́. ìjẹ́wọ́ mọ̀ ìjẹ́ mi mọ̀ bóyá Britain ti gbẹ̀ kó mọ́ yín lọ́wọ́ kan tẹ̀yìn sọ pé tẹ̀yìn sọ pé ilé èkó lọ́wọ́ báwo lẹ ṣe mọ̀ pé ní èkó lọ́wọ́ ṣebí torí pé èyí ẹ̀kan rí pé ní láǹdì ni ẹ̀rẹ̀ wọn talẹ̀ wọn ṣe kinní kan wọ́n wọ́n wọ́n wọ́n sílọ̀ wọ́n wọ́n fìdí sanfìdí àwọn gbogbo àwọn eré àkànlé èkó nísìnyí ṣé tó bá san bíìdì ẹ̀ tán ṣé àwa ọmọ nílẹ̀ lọ́ fẹ́ tà fún ni àbí wọ́n lówó láti fi rà at least gbogbo yín ti gbé Sanwó-Olú wọlé and I hope you are happy I am not one of those that supported him and any of these criminal politicians mo ti sọ Yorùbá nation nìkan ni tó bá ti sọ̀rọ̀ nípa Yorùbá nation bá ti gbé lọ sí tó kàn mí gbogbo gbogbo tó bá máa ṣe nílẹ̀ Yorùbá as far as I'm concerned you have all been sold including myself wọ́n ti ta gbogbo ọ̀dà nù a kàn ń ṣe wàhálà fún in tí kò sí lọ́wọ́ wa mọ́ kò ń ṣàwa nìkan ẹ gbọ́ tọ́píìkì yìí very sensitive subject plan to take Welsh water àwọn ará Welsh náà ń jà ó mọ̀ tàtọ́ ń jà bí àwọn ará Scotland àwọn náà fẹ́ gba òmìnira wọn ò fẹ́ bá British ṣe mọ́ wọn ò fẹ́ bá Gẹ̀ẹ́sì ṣe mọ́ wọn ò fẹ́ bá England ṣe mọ́ òun ni ará Scottish sọ níbí báyìí. Other countries were refused at first. We have to remember, and this is a really important point, that self-determination is an inalienable international right and a law as well and other countries will recognise Scotland's democratic choice expressed at the ballot box. Um, they will recognise that because that is the route that many other countries have taken in order to become independent. And just to make that point, that international law is very pragmatic on that point. So we should have confidence in that. So, Kushawarikola Nja, it might not come as fast as we want, but we are definitely still on the right track asking for that right. And that right must be respected by the international community. So let's go back to this. So mo kàn fẹ́ kó rí pé kò ń ṣe àwa nìkan. Ṣòrí báwọn ilé náà, we are we demand that the Welsh has full control. Wọ́n ní káwọn èèyàn bá wọn sign petition. Wọ́n we demand that Welsh Cindy has a full control of the natural resources in Wales, just as we are also asking that our right. So now let's read quickly this article further. Drowning of a village of Capel Clem drowning of a village I didn't get any video of this, but Mufe Obia, there will be any video that talked about it. Article and Komomo, still any video or anything, but uh, I just want to say if there's anything that we can. What happened? Eh, nítorí tó ṣẹlẹ̀ la máa fi mọ̀. So ní 1955, a tiny village in the North Wales was flooded to build a reservoir for Liverpool. Once every few years, when the water drops low enough, the ghostly ruins of Capel Clam are revealed. In 1955, Liverpool was one of England's testiest cities and struggling to find a reliable water resources. So everybody now have an idea. The resources not the same ah eh, eh, Ondo state ló ní the largest bitumen ẹ ẹ ẹ pààyàn tì àwọn wọn ló ń wúlò fún ṣó ti wúlò fún gbogbo àwọn eh, eighteen local government tó ń bẹ ní Ondo state ẹ wá sọ pé Ondo state ló ní the largest bitumen ẹ káàbọ̀ yàwó ilé náà mo kí baba Ọláwálé Àlàbí so the question about these resources they are very sensitive now let's go back so àti ní idea. On February 9th, 60 years ago, three young men battled through a blizzard condition to plant a bomb at a construction site in a lonely Welsh valley. Their target was a dam being built by Liverpool Corporation to supply water for the city. So people have been fighting for something as far back as 63 years ago. Three young men Koiki àfẹ́kú àwọn eléyìí three young men Ninu òtútù níjọ́ náà lọ́hùn wọ́n lọ plant bomb sí construction site tí wọ́n fi fi gbọmi jáde kúrò níbẹ̀ tí kò ń ṣe ti ààrẹ ti Liverpool. To provide millions of litres a day for the English city, the people in the small Eriri Snowdonia village of Kapal clan ẹ mọ̀ pé èdè Welsh ni so I not pronounce it very well were to be evicted and their homes farms post office school chapel cemetery flooded to create a reservoir how many places have been destroyed today in Yoruba land so that the West can get what they want and we can say that èyí tí a recent one is there ẹ lọ sí journalist they have the video there in Osun State where they destroy our mineral resources trying to mine that area. Let's go further. The bomb attack by the newly formed Mudia Amadefian Simrio Movement for Defence of Wales láti 1960 ni àwọn kan ti ń jà yìí bọ̀ ẹ̀gbọ́n kan tó pè wọ́n movement for defence of Wales so táwọn kan bá ń gbọ́ warrior lẹ́ni warrior lẹ́ni táwọn náà máa ń pè warrior ayé àtayébáyé ni Mudia Ahmadiyyan Syrian Welsh Movement for the Defence of Wales abbreviated as MAC MAC was a paramilitary ẹ mọ̀ pé mo ní lórí platform nǹkan bí ìjà bí ìjà èmi á lọ máa mú evidence wá fún yín so that ìwọ tó bá ń jókòó tó bá ń sọ pé Koiki shut up má máa sọ̀rọ̀ violent èmi á máa sọ fún ẹ pé àná àwọn ará Wales gan wà violent as far back as nineteen sixty as far back as nineteen fifty five so má wá síbí ìbàkọ́ wa máa sọ fún mi pé movement yóò gbọdọ̀ sí violent nínú ẹ̀ bàbá kí tó ìlẹ̀ lè máa bá sùn yẹn pé kí movement kọ́ bàbá ò gbọdọ̀ jáde kó sọ pé movement máa wà violent but utterance tèmi ń bẹ̀ yín nú whereas àwọn ti utterance tẹ̀ ń gbọ́ yìí in tó ti ṣẹlẹ̀ rí bẹ́ẹ̀ náà ni èmi kúkú ṣé mi ni mo dá movement yẹn sílẹ̀ wọ́n kúkú ti gbé mi ní nineteen sixty three ní 1963 ni àwọn ọ̀kan ti dá movement máa bá England jà pé sẹ́ a máa lọ ni títí dé ìwọ̀ ìtì lọ o so ìwọ tó ń sọ fún mi pé ẹ a máa lọ ẹ ẹbọ tó ní síjà ògbólókè èmi náà ń gbàdúrà kọlọ́run elédùnmarè ọlọ́run jésù kristi ọlọ́run ànábì muhammed kó ṣe bó ṣe máa bá wa ṣe kó dàárín wọn rú kó jẹ́ pé tinubu ló máa dá ìjà yẹn sílẹ̀ nígbà tí ìtọ bíbá di president tó bá yọ tó yọ tọyọ tọyọ gẹgẹ àbí tó jẹ́ pàtíkù lọ gbé fún which I know is not going to happen tó bá dẹ̀ happen it gives Tinubu opportunity to destroy Nigeria and everybody break away separately mo kí ẹ̀gbọ́n mi ṣàlàfíà làlájì wa so má wá sórí platform tèmi kan wá máa sọ fún mi because èmi máa máa lọ mú evidence jáde ṣé o mọ̀ pé níbi tá a ti ń ka ilé mi sí ni mo ti mélè jáde fún ẹ pé àníṣe ní nineteen sixty three àwọn kan ní Wales wọ́n dá movement for defence of Wales para, para, paramilitary Welsh or nationalist organisation which was responsible máa gbọ́n nǹkan tó sọ ìwọ tó ń sọ fún mi pé èmi ò gbàdúrà ká máa ju àkàrà ká máa bọ́ǹbù everywhere but ìtàwọn eléyìí ṣe níjọ́ náà lọ́wọ́ ni pé àwọn ni wọ́n wà responsible for the number of bombing incidents between 1963 and 1969 ọdún mélòó nìyẹn that's about three years right sixty four sixty five sixty six sixty seven sixty eight sixty ah ọdún mẹ́fà lọ fi ju bọ́ǹbù ìwọ wá jókòó lẹ́nu a máa gba yorùbá nation lórí social media èmi náà fẹ́ bẹ́ẹ̀ o kọ́lọ́njà rí gbà o ah yorùbá nation no going back eh. yorùbá nation no going back it is ṣe orí yẹn ló easy jù torí ìtí mo sọ yẹn òun ló torí ìtó le jù òun lè lé ìtàwọn eléyìí ṣe ní 1963 ọdún mẹ́fà ló fi ju bọ́ǹbù i'm sure pé wọ́n ti máa negotiate àwọn ọmọ ìdí go further láti study àwọn eléyìí bòmú kan fún wa ní ṣọmọ tó dẹ̀ wàhálà ìsílẹ̀ ọ̀rọ̀ oríṣiríṣi nǹkan ni but ọ̀rọ̀ omi là ń sọ̀rọ̀ ẹ̀ nísìn àwa nísìn wọ́n ń gba nǹkan mọ́ wa lọ́wọ́ àdẹ̀ ń gbà mọ́ra àná àfẹ́ ànínà kò kò kò kò kò mátà kò mátà but it's okay but èmi á máa sọ fún ẹ pé lórí platform yìí gbogbo tó bá relate mọ́ ìjà tó ti jà ní àgbáyé fún òmìnira èmi á lọ máa mú wá fún ẹ màá lè máa fi ṣe education fún yín so right now everybody to understand pé àwọn kan dúró gẹ́gẹ́ bí ológun tó ń jàjà fún òmìnira nǹkan kan nígbà yẹn ni òyìnbó ti fa ó ti fa àná ni independent wọ́n ti fi ṣọ́ọ̀kì ẹnu àwọn bàbá wa ìgbà ti fún yín ní independent bọ̀ṣẹ́ mọ̀ pé nígbà táwọn eléyìí ń ju bọ́ǹbù ìgbà ó ní ogun Biafra bẹ̀rẹ̀ ẹjọ́ sáré ọmọ létí mo fẹ́ pin ẹ̀ that means pé látayédáyé ni wàhálà ti ń ṣẹlẹ̀ ṣé sixty seven lógun Biafra bẹ̀rẹ̀ am I right? ẹ tètè dá mi lọ ẹjọ́ torí Ọlọ́run mo kíyàwó Adéníkẹ ṣé sixty seven ni Biafra wọ ṣẹlẹ̀ I just want to be sure that I'm doing I'm saying the right thing true and question ìyá ẹ̀wọ̀n náà gun Biafra bẹ̀rẹ̀ ah, ó ṣe wá ń pẹ́ tó tó ìkẹ́ àbò ń dìlé ni ẹ gbọ́ ṣé ẹ̀gbọ́n mi tí mo sọ ni sixty seven okay sixty seven ẹ̀ eh, eh. dire thank you nígbà tí ogun Biafra ń lọ lọ́wọ́lọ́wọ́ àwọn kan náà ń ju bọ́ǹbù ń ju bọ́ǹbù lé àwọn English people pé kò ní da fún yín ẹ̀yin lè ń dá wàhálà lẹ̀ so ìwọ náà wàá máa calculate ẹ̀ ah, so ní nineteen sixty three àwọn kan ti ń ju bọ́ǹbù okay Biafra was started on the 15th of January 1966 ẹ jẹ́ fún mi ní few seconds family important uh, mo kí gbogbo so 15th yeah alpha Eh, mo wà lórí program. Uh, mo Okay. January uh, order. All right. 1966. So now ǹjẹ́ ká máa béèrè ni pé ah, so báwọn Biafra Now ṣe ń náà whether it was something that is right is wrong okay but I kan náà ń UK but ẹ mọ̀ pé technology ò sí níjọ́ náà lọ́hùn láti sọ fún àwọn tó wà ní nàìjíríà pé wọ́n ń jà náà ní wẹ́ẹ̀sọ àwọn kan wà náà tó ń ju bọ́ǹbù káàkiri o. they were throwing bombs òun lẹ gbọ́ tó kọ sí ibà numbers of bombing tó ṣẹlẹ̀ so thank you so much so mr seun falola sọ pé it started six of july nineteen sixty seven okay and then ended fifteenth of january nineteen seventy ẹ ṣe gan ni two years six months one week and two days but word achieve kìíní yẹn délẹ̀ nítorí pé so many things happen along the line ṣé ẹ̀ ń gbọ́ mi ṣé ẹ̀ mọ̀ pé tó bá jẹ́ pé níjọ́ náà lọ́hùn gbogbo àwa tá jẹ́ ẹ̀yà la agree sí pé kí gbogbo wa máa lọ ká kúkú pé àní máa tún máa jókòó máa sọ̀rọ̀ regional government bí àwọn Afẹ́nifẹ́re ṣe ń sọ̀rọ̀ yẹn nísìnyí ọ̀rọ̀ yẹn á ti tán ọ̀rọ̀ afẹ́ ọ̀rọ̀ restructuring òní sí láàrin wa ọ̀rọ̀ Igbo fẹ́ gbalẹ̀ òní sí láàrin wa olúkálùkù á ti lọ separately whether it was right or wrong whether uh, uh, the Biafra gangan ni whether Ojukwu movement was right uh, whether it was wrong ìyẹn kọ́ ni mo sọ nísìn but in tó fa ìjà ìjà tí ó fi di pé ogun yẹn ṣẹlẹ̀ ogun ṣẹlẹ̀ náà bẹ́ẹ̀ ní UK o so and the whole reason tó ogun yẹn ṣe ń ṣẹlẹ̀ kò ju pé wọn ò gbọ́ra wọn yé pé ṣé àwọn àwọn àwọn ò ní gbà kí ló dé ẹ̀ ń rí àwọn jẹ ìbéèrè tí mò ń bi wá lè ní sí pé ṣé wọ́n ń rẹ́ àwa náà jẹ àbí wọ́n rẹ́ wa jẹ ṣé wọ́n ń rẹ́ wa jẹ tó ń rẹ́ wa jẹ àwọn wo ń rẹ́ wa jẹ ta la máa mú ta old responsible fún ìrẹ́jẹ tó ń lọ nínú nàìjíríà ṣé apc ni apc ti dé nísìn apc ní ẹ má wọrí màá ẹ èmi tinubu ma fix economy buhari wèrè ni ó lè ní ìtajọsọkọ nìyẹn ìgbà tí buhari dé ó yẹ kó make life easy fún gbogbo wa but ó wá change ẹ ẹ nígbà tí èmi fẹ́ wọlé ó wá lọ dá owó yẹn ẹ understand ṣé bá ṣe máa ṣe lọ náà nìyẹn okay àwọn kan ní ẹ gbọ́ pé government is. You know, Uh, lè máa ń sọ any government is continuation pé at least a ti wà ní democracy democracy yẹn máa work ká sì ṣe sùúrù díẹ̀ pẹ̀lú wọn ṣé democracy yẹn máa work in true sense àbí just for a very very limited period. Can we answer that? So just to uh, you know push up quickly because of our time is going very very fast once again mo kí gbogbo alẹ́ nǹkan sí pé eh, oòdùà gbé wá tá a máa ń sọ kò ní gbé ọ̀dàlẹ̀ nítorí pé ọ̀dàlẹ̀ kò fẹ́ jẹ́ kí Yorùbá kó kó ní ìlọsíwájú tẹ́lẹ̀ ẹ̀ tí wọ́n but let me go back into ẹ má bínú i'm losing my concentration here but mo máa padà sínú program but tí when you get a call from your wife And uh, sometimes, you know, I have to do with some one or two things quickly, uh, which my focus will be back into the program in just 30 seconds. Moki kí gbogbo alẹ́ kan sí uh, ẹ mọ̀ pé iná sọ gbogbo ẹ̀ very very important. So ẹ má bínú sí Once again, a very, very good afternoon, a very good evening, and welcome. You are watching Koiki Media Live, and this is a live transmission where we are discussing uh, now that election has been completed, we hope those of you that were involved in those elections will sit back and reflect and say, come on, you know, are we truly one? Can we really live together side by side? So now that my concentration is back in the movement, sorry, in the broadcast, I can then continue. So, àti the nípa I tó not àti mọ̀ àwọn tó okay? so we come further but nǹkan kan tó ṣẹlẹ̀ mo fẹ́ padà sẹ́yìn again ní bíbá the bomb attack by the newly formed wọ́n ṣe form wọn nígbà yẹn ni o àwọn tó lọ ju bọ́ǹbù yìí sí company tó fẹ́ fa omi láti Wales lọ sí Liverpool ọ̀rọ̀ omi fífà yẹn wọ́n fẹ́ fà nísìn padà wá sí ọ̀dọ̀ tiwa ní bíbá but kò dàbí ti tẹ́lẹ̀ mọ́ gbogbo ẹ ti wà ní constitution ó ti yẹ yín ó ti ní ètò. The bomb attack by the newly formed Mudia Amadfion Sirmur is a movement for defense of Wales on the electricity transform powering the movement, eh, sorry, powering development on the 9th of February 1963 was born of intense opposition to the village drowning. At the Europe, mo kàn ń link ẹ̀mọ́ ọ̀rọ̀ Yorùbá nation ìyẹn ló ṣé àwa náà à ń drown ni àbí à ń float ni àbáwà nínú ship èwo náà la wà ṣé inú Titanic la wà ní ṣé Titanic ta wà náà ṣé ó máa sọ wá kalẹ̀ àbí àti fẹ́ àbá ti rì àbá ìtì rì kólúkálukú máa sọ sínú ọkàn rẹ̀. <laughs> Mr. Seun ni is it democracy or agberocracy àwọn kan lè ní Mr. Seun pé ojú kan gbogbo wa ni pípọ̀ ṣèbí Aisha Aisha Yusuf sọ bẹ́ẹ̀ náà ó ní ó ní ó ní ṣèbí torí pé zoo tí Koiki wà tí Simon Ekpa ẹ ó ti wà advance nísìnyí lọ́ ṣe ń pariwo so ìjọ ọ̀la máa dúró ṣá máa dúró títí dìgbà tí ó máa dé stage kan ká tó sọ pé Nàìjíríà máa da àbí ká tètè filẹ̀ so out of nǹkan kan làwọn èdè náà fi bẹ̀rẹ̀ movement yẹn just àbáwá náà ṣe bẹ̀rẹ̀ movement yìí tiwa kàn ní pé adúpẹ́ fọlọ́n pé àkóbọ̀n kalẹ̀ láti máa pa àwọn èèyàn wa àwọn olóṣèlú dẹ̀ ló pa yín kọ́lọ́n kó dá ọwọ́ ibi dúró. now protest ti ń ṣẹlẹ̀ rí tí bá ń pariwo protest protest protest àwọn kan ní ẹ ẹbí ó ní kankan tó fẹ́ jẹ nínú àdó fi ń pariwo protest okay understandable bí a mo fẹ́ ní kankan tí mo fẹ́ jẹ níbẹ̀. Mr. Koiki, have you seen the policy law in U.S. that state African Americans should never meet with Africans in America in Africa? I wonder why. Well, they have to protect their interest so ẹ wo bíbá ẹni sìn despite the protest tó bá pè kan ní despite pé pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ protest táwa náà ti ṣe ẹ jẹ́ ká sáré wo English dictionary despite ẹ because ìnà àwọn òyìnbó ńláńlá yìí èmi ò ń sinmi ọ̀pá bàtà lọ school báyìí ẹ ká lọ wo meaning ẹ kí ni meaning and the pronunciation. despite. ẹ̀rí bẹ́ẹ̀ mi ṣe pronounce ẹ̀ yàtọ̀ sí báwọn ṣe pronounce ẹ̀. despite despite. despite. kí ló mean without being affected con con contemptuous treatment or behaviour outrage so tó bá sọ pé despite uh, kí mean used to say that something happened or is true even though there's something that might prevent it from happening ṣe rí gbogbo ilé tẹ́mi sì sọ yìí tó bá dé stage kan àwọn tó wà ní nàìjíríà ò ní gbọ́ gbogbo nǹkan mọ́ wọ́n kàn máa dá wàhálà sílẹ̀ because a ti ń pariwo pariwo pariwo pariwo wò dá wa so despite or despite not despite despite the protest in October 1965 ṣíyàn lè mọ̀ pé wọ́n in ń protest láti 1965 Alderman Frank Kane of the Corporation of Liverpool pulled a level to sink Capel claim for even under tens of millions of liters of water to create what is called Leni Sealand Reservoir ẹ jẹ́ n ṣàlàyé bẹ́ẹ̀ fún yín kó lè bá yé wa torí pé òyìnbó yẹn ti pọ̀ jù màá break it down ní èdè títí wa. wọ́n ní gbogbo bẹ́ẹ̀ ṣe ń pariwo Yorùbá nation tẹ́ ń gbé rálì lọ sí Abẹ́òkúta a lọ sóńdó a Èkìtì a lọ gbogbo ẹ̀ gbogbo ẹ̀ gbogbo ẹ̀ gbogbo ẹ̀ gbogbo ẹ̀ tí a bá mú ẹpọn gọ́fìmẹ̀ntì dání dáadáa ká mí dáadáa torí pé kò fẹ́ já àlọ́bí kankan eré pálá ń ṣe akọ̀ máa wà níbí bá a analysis ìnà àdè máa tọrọ owó lọ́wọ́ yín tó bá sun yín náà yín náà lè fún wa lówó mọ́ kó kì í gẹ́ra lọ́wọ́ṣẹ́ ìnà and all that and all that because àìtí ìpẹ́ lórí ẹ̀ lóòótọ́ but àwọn kan ní àti pẹ́ 1965 làwọn kan dá wàhálà síjọba England lọ́rùn ṣé àwọn yàtọ̀ ni ṣé àwọn yàtọ̀ sáwa ni ìkọ́tẹ́ ìyẹn tó kọ́ tó máa amaze mi láàrin gbogbo ọ̀rọ̀ yìí ni ẹ pé ṣé àwọn aláwọ̀ funfun yìí ṣé àwọn yá ṣé àwọn gbọ́dọ̀ máa ṣe bọ́ǹbù kọ́ máa fi ju bọ́ǹbù pẹ̀lú pẹ̀lú ẹ̀ èlò àwọn gbọ́dọ̀ ṣe gbogbo nǹkan bẹ́ẹ̀ I don't know because àwọn èèyàn wa wọ́n ní no wọ́n ní ẹ má sọ̀rọ̀ bẹ́ẹ̀ ọ̀yọ́ oh, èmi náà èmi náà tí bá ti parí program mo lọ bẹ̀rẹ̀ sí wo season two shadow and bone we are how many minutes kọ̀sìkòkò ní ju three hours lọ lórí program ah three hours gan ti tó àti fẹ́ máa padà wá sórí program eléyìí this particular day but mo fi pẹ̀ ti understand ní tí mo fẹ́ lò gangan nínú headline yìí màá ṣíà líǹkì fún àwọn tó bá ń láìkí láti ka nǹkan bíi tèmi náà àmì èmi náà láìkí máa ka nǹkan wàhálà ti pọ̀ jù but mo sọ pé màá ṣe analysis ẹ̀ dáadáa but mo sì máa padà wá ṣe properly but mo rò pé ẹ rí i pé very sensitive subject ní ọ̀rọ̀ Yorùbá nation just as àwọn ará Wales ṣe sọ pé ah ẹ tún mú wa rántí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ tí ẹ dẹ̀ release ten millions of omi even despite or despite gbogbo wàhálà gbogbo bọ́ǹbù because wèrè làwọn tí wọ́n ń control yín àwọn ò ní dá yín lóhùn so gbogbo protest tí àwọn eléyìí náà ṣe pẹ̀lú bọ́ǹbù tó jù wọ́n padà ṣe omi yẹn ten million waters but lẹ́ni nísìn they want to repeat the same thing but wọn ò ní lọ ní route yẹn mọ́ because ayé ti lajú ìyẹn la ṣe ń sọ fún gbogbo ọmọ Yorùbá lẹ́ni pé ọ̀rọ̀ Yorùbá nation tá a gbé dání ó kọjá bá a ṣe is do or die àwọn kan máa wáyé àwọn kan máa kú àwọn kan máa bá wa délẹ̀ lérí àwọn kan ní bá wa délẹ̀ lérí àdúrà tá à ń gbà ní pé kí gbogbo wa ká lérí bọ̀ tí a bá gbọ́ dáadáa kò ń ṣe bá ṣe ń fà tá à ń fà tá a bá gbọ́ dáadáa wàhálà àlọ́dún kọ̀ọ̀kan but n tí àwọn tó ń rí nǹkan míì fi sọ pé Kóìkì ìwọ fi sílẹ̀ ìjà tí wọ́n ń jà ìjà Ọlọ́run ni tiẹ̀ kàn ní pé máa educate wa máa feed wa máa kóná mọ ọ̀rọ̀ bí ogun bí ogun ò mi because àwọn Wales ní ẹni sí nineteen sixty three since nineteen six years ni wọ́n fi ń ju bọ́ǹbù so that means pé bọ́ǹbù ti wà tipẹ́ but àwọn ọ̀dẹ̀ ju bọ́ǹbù bọ́ǹbù tí mo lè jù nìkan ni pé kí n wà níbí bàbá sọ pé tí a bá múra dáadáa lótìtọ́ a fẹ́ sọ fún Elédùmarè kó tètè Ọlọ́run ọba kó bá wa tètè ṣe thank you so much ifeanyi we are going on there is no doubt but we must you know be very very firm kàn ṣe pé ká tún máa fi sentiment sí láàrin méjì but the main people that are holding your life and my life are the Yoruba politicians that have been used in what is known as today's Nigeria. That is how far I can go uh, this evening. Like I said, um, I want to go back and watch my own movie, Shadow and the Bone. If you watch it, you will understand that Nigeria is shadow. And that shadow when those, I mean, I, I'm not, I just watched the season one. I'm gonna start with the season two now. When they're going inside it, there's a lot of monster that wants to kill them. But girl, yeah, why? Oh, oh, she didn't know that she had the supernatural power, but because she had a very close person that have been together in the orphanage home, and they were traveling together. She was not meant to be on that ship, but she eventually, you know, got on the ship So when the monster were coming, she released that glow. And they were like, wow, so you have this power. And that glow, the moment Emma, ìyẹn lọ́sẹ̀ máa ń sọ pé làwọn àwọn tó máa ń gbàdúrà máa ń sọ pé òkùnkùn àti ìmọ́lẹ̀ ẹ̀ lè jọ wà níbì kan náà òkùnkùn Nàìjíríà ìmọ́lẹ̀ máa bò àsìkò tó fẹ́ máa bò yẹn ẹ mọ̀ pé nǹkan tó ti wà in dark àwa fẹ́ máa gbé light wọnú ẹ̀ so à ń à ń pọ́ǹchẹ̀ à ń pọ́ǹchẹ̀ bá a ṣe ń pọ́ǹchẹ̀ àwọn olórí burúkú yín tó jẹ́ àwọn politician àtàwọn àgbáyé tẹ̀yìn ò mọ̀ àwọn náà ń di padà lẹ́yìn báwa ṣe ń pọ́ǹchẹ̀ wọ́n ń di padà lẹ́yìn àná tìta bá pọ́ǹchì wò yẹn tó bá tóbi dáadáa tí light bá wọnú ẹ̀ wàláì politician mi kò ní dúró wò tán òun lọ̀rọ̀ fíìmù yẹn shadow and bone So when they realized the energy tí gẹ̀ yẹn ní ẹ́ eh? they now thought okay that must be a lè máa tunnel yìí as long as ti glow yẹn bá but ẹni bí òfé jẹ́ kí glow yẹn kó wà yẹn ni bọ̀bọ̀ kejì yẹn iṣẹ́ tiẹ̀ you know uh, I mean we can remove Ijile now now that we have our brother back and like I said Ijile Marcus called me yesterday uh, you know and we are grateful uh, that we kept him there uh, and we say until tíjì rẹ̀ bá padà picture kúrò nínú thread uh, I know it's gonna be on tomorrow from the flyer I saw uh, I can't confirm that but like I said at about midday yesterday Ijile Marcos put a phone call to me and we're grateful to Mari and every one of you that prayed and remember him mo wa Florence Adewale. so Uh, we love Ijilema cause, and at least we can take his face out now officially. So, Mr. Koike, look at this narrative. How Nigerians underdeveloped Nigeria and how the Yoruba political elite continue to serve. And what political elite yẹn náà ní. I mean, you don't expect Otedola to donate nǹkan fún wọn Why do Otedola need to donate anything for us? We don't need to donate anything. The Yoruba land has whatever it takes in the world láti make sure pé gbogbo yunifásitì tó ń bẹ nílẹ̀ Yorùbá wọ́n ní the right equipment but Ọ̀tẹ́dọ́lá is part of the cabal the elite that choppy choppy you know Moromwe congratulations DJ Copy, just finished uh, a masters at Oxford University good luck to her in whatever she's doing so Ọ̀tẹ́dọ́lá uh, àwọn uh, Kọ́ya these are the you know uh, Mike Adenuga uh, kí lorúkọ yìí tí àjọṣe tí mo lọ bá ní Òkè Owó ìyẹn ní owó ó ní owó bí ṣẹpẹrẹ gbọpọ ní dẹsọrọ yorùbá nation i met him mo sọ fún yín rí náà mo ti sọ story yẹn fún yín ní london níbí báyìí nígbà tí wọ́n fẹ́ ṣe eightieth birthday ṣekúṣẹyẹ bàbá ambassador tó wá tíyàwó ìjàgbájántìsì yẹn ẹ̀rọ fáwọn obìnrin kan wà dẹ̀ wíkẹ̀ i can't blame the guy i mean the man but ìyàwó ẹ̀ ló ní òun fẹ́ rí Kóìkì nínú pàtí yẹn wúìsù ló wà ní pàtí yẹn ní park bọ́n ṣe gbọ́ pé Koiki wà bẹ́ẹ̀ bá ah wọ́n ní nínú wọn ní kó lọ sọ fún mi pé pé àwọn pé àwọn invite mi <laughs> òkè owó nígbà tó kẹ owó dé ọwọ́ mi ló dé sí nínú hòtẹ́ẹ̀lì yẹn fóònù mi ni mo fi bá connect hotspot àwọn olówó nìyẹn wọn ọ̀dà àwọn ọ̀dà kankan mọ but these are the elite ó ní owó bí ìṣẹpẹrẹ brand customized motor ló gbé wá phantom ẹ ṣe phantom yẹ with his own plated number tó bá jẹ́ pé mi jẹ́gẹ́ bí wọ̀bìà ni màá máa rá bàbà fún wọn náà bàbá ẹ dádì àni dáta lónìí dádì òfin he's a good man ìnà mo mọ̀ rí o mo kàn sọ ni but these are the people that we expect to be part of this movement but àwọn náà ti darapọ̀ mọ́ nàìjíríà wọ́n ti wọnú nàìjíríà gan-an interdefension yìí tá a bá split ẹ̀ kò ń ṣe pé òkè owó ò ní lówó mọ́ kò ń ṣe pé Mike Adedugan ò ní lówó mọ́ but irú contract wo lọ sign tí Mike Adenuga fi di ẹni tó ní glo lẹ́nìí pẹ̀lú Babangida so these are the problems we are dealing with we are de intanet pé ẹ̀yin wá fẹ́ nẹgbẹ́ Yorùbá Yorùbá nation lórí social media a máa gbò wọ́n dáadáa tá a máa fi lọ́nà kọjá but tá a bá ti gbò wọ́n dáadáa my job here will be to continue to educate us on how we can do so and the only way we can do so is more education more education and one day everything will just that's enough. Nigerians wọ́n ti sún kàn gírí but ẹ ẹ̀ tí yí padà ṣe ẹ mọ̀ wọ́n sún yàn kàn gírí ẹ dúró sára ògiri yẹn our own is expect We're expecting you to turn round and hammer them back maybe we will see that uh, because especially that this same government you know it's still the same government because nothing is changing it's just Tinubu maybe you think it's going to make your life better I don't know. But I know that Nigeria is in a big debt to the tune of almost 70 trillion naira. I've been told, I still believe that there can still be a military coup. Um, I don't see the court changing anything for Peter Obi and Atiku. But we will continue to educate as many of our people. Have a very good afternoon. make i go enjoy ẹ bá bẹ̀rẹ̀ popcorn yẹn ẹ bá mi tètè ṣe popcorn yẹn mo ara jókòó pẹ̀lú popcorn àtomi i no dey drink but i love you know fizzy drink but it's not too good for me thank you every one of you uh, Sonke if i didn't mention every one of you your name especially our listener look you know don't allow my own post i can write it any way i like don't let it give you high blood pressure If you cannot withstand any of my pages, I beg you, look, I'm not looking for followers. Just delete yourself. And don't ever, ever compare me with anybody. I am Koiki Media, one out of so many Yoruba people that believe that we should be free from the bondage of the British columenta that has been put on our people, living in darkness like shadow and bone. Agbo, you don't see Gbowo, and then we end the program when I come back. You know, support us if you want to. You know, we appreciate it. Those of you that continue to pray for us, uh, you know, we appreciate you as well. Is Sunday Gbowo fine? Extremely fine. speak to him all the time, every day. CSI is doing very well. As long as you're listening to me, you're listening to CSI. Doesn't need to come out and speak right now. It will do at the appropriate time. Uh, God bless and the Kanu. God bless all the Biafras, even those that are those we appreciate them, uh, even though they don't support the autopilot. Uh, God bless uh, the Ambazonia. God bless all the indigenous people that are fighting for their right, the Welsh, the Scottish. The world, the global world is changing and the energy is going to shift. I am not uh, your pastor that prophesies anything, but I know that is a lot of movement. The global world is shaking, you know. Economy is going to drop down in some places. I don't know. Uh, there will be disaster. We pray that disaster doesn't happen. But because evil people has hold the truth and they are using the, the, the, false narrative against every one of us. And whether you call it God, Elidumari, whatever you call it in your different languages, it will eventually catch up on some of those countries, and those are call the powerful leaders. Uh, are they going to arrest Putin? Forget about that. Uh, ICC cannot arrest Putin. Kakako arrest Putin, it will just atomic bomb, boom, and everything gone. Is he a good guy? I don't know. I don't know who's a good guy. But all I know is humanity will be free. And it will be free with this generation, whether you like it or not. Our relationship with the Biafra might not please a lot of you. I don't care. I am not here when Azikiwe and Baba Ulawo were moving around, coming to London and doing that. I am now here with Simon Epa, where I can talk to him in reality. And like I said, if the Igbo wants to take our land, we will fight them and fight them with our blood. But for now, I will fight one common enemy. That is the Fulani that is holding us back and all these Olori Buruku politicians. Bye for now. bless the Yoruba land. God bless the Hausa land. God bless the Igbo land or Biafra land. God bless the Middle Belt, the Edo, and everybody. God bless humanity. But we will make sure that humanity will never suffer with our program. Ẹ máa gbọ́ràn òkú díẹ̀ ni. Bye for now. Wọ́n náà Nàìjíríà lẹ́tú ẹgbẹ́ ìgbẹ́ ìgbà. Nàìjíríà bí ni the education, children of the earth infrastructure wọn fèlì ohun kan náà fèlì ẹ wá náà fèlì bọ́ọ̀dù ẹ̀ ń sunkún ìran rẹ nígbà yìí mo hóòpù tí ẹ gbà ìwọ lẹ́nu mo rí. àfáàmì náà wá sí òkè níbi wọn nà ọmọ wọn lágbàá nínú ìfòkè ọmọ ìdá nà wọn. kódà sí nàìjíríà máa ń gbọ́ pọ̀ jẹ̀ka gègé ìmíwà náà tí wọ́n sọ ẹyẹ gémi eré pa ẹgbẹ́ nìyẹn ju gbogbo nǹkan kò sẹ́ni kéde kò sí pa gbẹ̀yìn kọsẹ̀ kò lè rí òkú lọ síta ìṣẹ̀lẹ̀ kò sómi ó bó lọ lọ ọdún mẹ́fà kò ní sí orúkọ gbàrà àdúgbò tàbí. ọmọ òdua ọ̀gá fúlàní ọ̀gá fúlàní ọ̀gá fúlàní ló jẹ́ o. yorùbá nation yìí ti gbogbo wa ni kó má gbọ́dọ̀ bàjẹ́ torí kò sínú mìíràn. so funny. You come with nothing. Then fight for everything. And later, leave everything and go back with empty hand. Hmm. God is powerful. Life is so funny. You come with nothing. Then fight for everything. And later, leave everything and go back with empty hand. Hmm. God is powerful.